الحمد لله والصلاة والسلام على رسول الله محمد بن عبد الله وعلى آله وصحبه ومن والاه وبعد السلام عليكم ورحمة الله وبركاته onídìí ṣe ọjọ́ kejì nínú àwọn ọjọ́ eléyìí tí a fi ń bá àwọn ọmọ ìyá Islam sọ̀rọ̀ ní Wagadugu níbí ní Burkina Faso eléyìí ti ṣe ọjọ́ kejì nínú oṣù Jumada al-Akhira ìjìra 1441 forty one tó ṣe déédéé ọjọ́ kẹtàdínlọ́gbọ̀n nínú oṣù. ìkíní miladi two thousand and twenty lálẹ́ yìí àbá sọ̀rọ̀ ráńpẹ́ nípa ọ̀nà tó yẹ ká gbà láti wa ìdẹ̀ra ńlá lọ́mọ ẹ̀bùn pàtàkì ni látọ̀dọ̀ Allah. ó máa ń fún ẹni tó bá fẹ́ ní ọmọ a máa ń fún ẹni tó bá fẹ́ lọ́kùnrin a máa fẹ́ ẹni tó bá fẹ́ lóbìnrin tó bá sì wò a máa fún ni lọ́kùnrin àti obìnrin lápapọ̀ nígbà míì a máa fẹ́ lòmíì ní àgàn gbogbo tó bá wù Ọlọ́run ọba ló máa ń ṣe ọmọ àmánà ńlá ni lọ́wọ́ òbí nítorí pé ọlọ́run ọba ẹlẹ́dàá wa ńṣe ló fẹ́ni tó fọ́ọ̀mà láfúnṣọ́ yóò bí ọ léèrè nípa rẹ̀ tó bá di jọ́ gbẹ̀ndà òkèèyàmà afahasibetum annama khalaqnakum abatha wa annakum ilayna la turja'un ṣẹ́ẹ̀rù pa kàn dáyín lásán ni àyè látúnṣẹ́lùwò lẹ́ni tá à níbi léèrè rárá o tẹ̀sí rògbẹ́ ní fábùsọ̀dọ̀ Allah ni rárá ìlú falanabi Muhammad sallallahu alayhi wa sallam ló fi yí wákò kullukum ra'in wa kullukum mas'ulun 'an ra'iyyatihi oníkálukú yín lọ́lùdáná jẹ oníkálukú yín lọ́lọ́wọ́ bi léèrè nípa tó fún tajẹ àwọn ọmọ wa ìdùnnú wa ni wọn o oore ńlá tọlọ sí fún wa ni wọn ẹ má gbàgbé èrò làkàkà àti ìgbìyànjú eléyìí tí ọkùnrin máa ń ṣe eléyìí tóbìnrin náà máa kópa ń bẹ níbi kábìmà kábìmà kábìmà wọn á ní dá kò ní bá mu ó wá jẹ́ pé lẹ́yìn ìgbà tí a bá gbìyànjú tó a bá ní ọmọ dán a ní tọ́ àwọn ọmọ lọ́nà tó ọ̀nà tó yẹ tí wọ́n fi yè kóró tí wọ́n fi jẹ́ mùsùlùmí gidi àwọn ní pé ká sánà láti bímọ ojúṣe la fún mùsùlùmí mùsùlùmí <clears throat> kọ̀ọ̀kan gbọ́dọ̀ wà kó jókòó tẹ́tẹ́rẹ́ ó sọ pé òun bùkátà láti bímọ báwo ló ti sọ pé bùkátà láti bímọ ìwọ sì jọmọ lẹ́yìn anábà Muhammad sallallahu alayhi wa alihi wa sallam torí anabi sallallahu alayhi wa sallam ó fi yé wa pé ká máa fẹ́ àwọn obìnrin alùwàdúwùdàlùwàlúùd àwọn ẹni nífẹ̀ẹ́ sí táwọn náà nífẹ̀ẹ́ sí wa àwọn obìnrin tí wọ́n jẹ́ bímabíma fa inni mukafirun bikum al-umama yawma al-qiyamah tẹ́ ẹ̀ bá wa mójútó kínní á dáadáa nílẹ̀ kọ̀ǹdọ̀. tọ́ anabi sallallahu alayhi wa sallam ó ní èmi ò fi pípọ̀ yín màá fi ṣe fáàrí níwájú gbogbo àlùmà tó bá dijọ́ gbẹ̀ndàlùkìyà. akramakumullah ìyá máa bímọ ni látàrí fífẹ́ yà ó islam ò ní ọmọ àlè kò ní fi ṣe fáàrí torí kí wọn kà wọn kún ọmọ tẹ sòwò àti bíi láì jẹ́ abẹ́ abúradà pé ọkùnrin ti jẹ́ ọkọ fóbìnrin yìí obìnrin ti jẹ́ aya fọkùnrin yìí kì í ṣerú àwọn ọmọ tá ànábì fẹ́ fi ṣe fàárì ni. lódodo ọmọ ọ̀sẹ́lọ̀ ṣùgbọ́n àwọn ọkùnrin àti obìnrin tó sànà láti bímọ lọ́nà zina lọ dàrán ìsìláàmù ò sì faramọ́ràn dá ni ló fi ní ẹ fẹ́ àwọn ìyàwó lọ́nà tó yẹ èyí tó tọ́ láti fẹ́ wọn ṣáájú kóbìnrin kó tó di ìyàwó fún ọkọ rẹ̀. ẹ rí ìlú yàtọ̀ sílù agbègbè yàtọ̀ ságbègbè láwọn agbègbè míì àti ìlú míì ọkùnrin kan ò ní gbà kí ìbáṣepọ̀ ìbálòpọ̀ wáyé láàrin òun àti obìnrin kan láì jẹ́ ìpè ọ̀fẹ́ ní ìbámu pẹ̀lú ẹ̀sìn Islam láwọn agbọn abòmí àti lómi zina lọ́dọ̀ tiwọn tọrọ fankalẹ̀ ni afẹnitọ́lọ̀ ń bá sànù a rí i pé ní áfíríkà tiwa táwa wà yìí kọ́ni bá wa tún ṣe áfíríkà english wa áfíríkà french wà àwọn òyìnbó burúkú tí wọ́n gbà lu àwọn lèyìn àsìkò tí wọ́n lọ sí wọ́n fi àwọn orípa burúkú kan sílẹ̀. Si àwọn orípa yẹn omi nínú àti rí parẹ́ ọgọ́rùn omi àti rí parẹ́ ẹ rí pé àwọn Africa French wọ́n fi ìbàjẹ́ sílẹ̀ ń bẹ̀ gan lọ́nà pé zina máa pọ̀ ń bẹ̀ gan àwọn obìnrin wọ́n máa jẹ́ mẹ́ta ìpín níbẹ̀ púpọ̀ púpọ̀ so ẹni tí bá ń gbé ọ̀kan nínú irú àwọn ìlú yẹn ìjánu tí ń bùkátà láti fi di ara rẹ̀ láti fi kóra rẹ̀ yóò nípa yóò pọ̀ jùlọ ẹni tí ń gbé Africa English tó ń bùkátà láti fi kóra rẹ̀ ń jánu lọ. tẹ́lẹ̀tẹ́lẹ̀ téèyàn bá ti jáde kúrò ní agbábi wà èèyàn máa rò pé ibi tó ń wà nìkan ló burú nípa zina zina zina lè táwọn aláìlérò máa ṣe àmọ́ tí èèyàn bá tún jáde èèyàn tún rí i pé táǹdì ni tàwọn táǹdì táǹdì ń bẹ́ omi. ní nǹkan bíi 1983 táwa jáde tá lọ gbé Kútọ́nù so a máa ń wò pé àwọn èèyàn ṣe bàjẹ́ ní Nàìjíríà àwọn èèyàn bẹ̀rù Ọlọ́run zina lọ́tún zina lọ́sì àwa pé ọmọ ti Nàìjíríà ìyá àti bàbá ńlá wọn bẹ láwọn agbọn Republic of Benin so àwa padà tún ṣe ìwádìí púpọ̀ wá rí i pé àwọn ìlú French wọ́n yàtọ̀ nípa pé ìbàjẹ́ ń bẹ̀ yẹn ó ó ó máa ń wọ́pọ̀ bàjẹ́ so ọ̀kan nínú irú àwọn ìlú ńlẹ́yìn náà sì wà yìí so ní ibi tẹ́yìn náà wà yìí wọ́n dájú ẹ̀yin náà ti rórí síríṣi wàá pa jùlọ tẹ́ bá wò síbi tẹ́ ti ń bọ̀ nílé ọ̀ ìyẹn nídìí láti kóra rẹ̀ ń jànú ìyẹn sọ̀rọ̀ alẹ̀ ìyẹn sọ̀rọ̀ fúnra nù èyí ń sọ̀rọ̀ alẹ́ fún bàjẹ́ nítorí pé aṣ-ṣaitan ó ti lérí léka níwájú Allah fóun sì wà lọ́nà náà ni òun ní kí ká ṣe ti ọlọ́run ẹlẹ́dàá wa náà ni òun sì mú wa sórí ibú náà ni wọ́n máa gba wájú wa bá wa wọ́n máa gbẹ̀yìn wa bá wa ọ̀tún àtòsí wa òun ní jẹ́ ká ní ìsinmi wáyé o ìyàwó ni ká fẹ́ fàyè sílẹ̀ fún zina. Si àgbèrè panṣágà kò gbọdọ̀ ráàyè nínú gbèsè ayé wa. Islam sọ wípé kẹsẹ̀ sá obìnrin tẹ́ fẹ́ fẹ́ àkọ́kọ́ gbèsè ẹnu fẹ́ni tó fẹ́ tọ́mà kì í ṣe gbogbo obìnrin náà lèèyàn lè lọ fẹ́ nítorí pé obìnrin míì wà tó ṣe pé ẹwà lásán lónìí ẹ sì ti mọ̀ pé ẹwà kìí pẹ́ tí fi wọmi ẹwà kìí pẹ́ tí fi pòórá obìnrin tójú rẹ̀ ń dán tó bá yá tó bá ti jọ kan awọ rẹ̀ òun jọ ẹ̀kẹ́ rẹ̀ ọ̀fà bàmú ẹ mọ̀ wá òfin sóbìnrin tí mo fẹ́ ni ó náà ni ẹ̀yin náà wúra yín wọ̀ ni tẹ́lẹ̀tẹ́lẹ̀ síbẹ̀ yín náà ṣe rí nu bójú yín ṣe bó ṣe rí nu tẹ́lẹ̀ ẹ̀yin náà gbó lójoojúmọ́ bẹ́ẹ̀ náà lóbìnrin náà máa gbó lójoojúmọ́ obìnrin mi sì wà tó jẹ́ pé owó lásán lónìí tá a bá fẹ́ nítorí owó rẹ̀ ẹni tó ti lówó rí ó lè padà dáláì ní torí ẹ̀jẹ̀ bá fẹ́ obìnrin torí owó ajẹ́ jẹ́ pé tó ti da láìní ẹ fẹ́ lẹ́nu pé kọ́ máa lọ. ẹlòmíì ìdílé ńlá lásán ló ti jáde ìdílé ńlá tó ti jáde alórúkọ lóríkì ìdílé ni ṣùgbọ́n ẹlẹ́dàá wọn máa ń náà gbà gbogbo èèyàn fẹ́ padà di pera so yìí máa ṣẹlẹ̀ bàjẹ́ nínú gbèsè ayé wa yìí ẹ̀rí táwọn kan tó kí tó bá ti dárúkọ ara wọn ó fà dírẹ́sì sí wípé kéèyàn kan báyìí ní mọ̀lẹ́bí àwọn tí ìṣẹ̀lẹ̀ kan bá ṣẹlẹ̀ tọkàn nínú wọn tó lọ́ọ́ forí gbé jombo tó dáràn tó ṣe nǹkan kan torúkọ mọ̀lẹ́bí rọra bàjẹ́ ẹnìkan ò tún ní kọ àdírẹ́sì sókọ rẹ̀ mọ́ tó bá jẹ́ pé torí ìdílé ńlá ló ti wá níjọ́ tí ọlá ńlá tó bá wọ mi tó di àdánwò ńlá ẹ rí i pé ẹ̀yin náà fẹ́ lé ìyàwó ńdànù torí ẹ̀ ẹlẹ́kẹrin oní ẹ̀ní kọjá pé obìnrin tá a fẹ́ fẹ́ ẹ̀sìn lónìí ẹ̀sìn ńlónìí ẹ̀sìn tẹ́ rí yẹn ó máa ń di ọ̀tún ọ̀tún lójoojúmọ́ ni ẹ̀sìn kìí sá ẹ̀sìn kìí tí ẹ̀sìn kìí gbó torí ẹ̀ lànàbẹ̀ Muhammad sallallahu alayhi wa sallam ó fi sọ pé tunkahul mar'atu li arba'in nǹkan mẹ́rin ni wọ́n máa ti torí rẹ̀ fẹ́ obìnrin li jamaliha li maliha wa li hasabiha wa li diniha fadfar bi dhati ddin taribat yadak nǹkan mẹ́rin ni wọ́n máa ti torí rẹ̀ fẹ́ obìnrin wọ́n á máa fẹ́ wọn torí ẹwà wọ́n á máa fẹ́ wọn torí owó wọn wọ́n á máa fẹ́ wọn torí ìdílé ńlá tán ti wá wọ́n á sì máa fẹ́ wọn torí ẹ̀sìn wọn ẹni tó lẹ́sìn ni kí wọ́n fẹ́ o àìjẹ́ bẹ́ẹ̀ wàá di òmúlẹ̀ mọ́fò tẹ́lá ní kẹ́ múlẹ̀ nìsí tẹ́ ẹ mú ẹ lè mú torí pé ilẹ̀ ọ̀dà bíi ewúrẹ́ ilẹ̀ ọ̀dà bíi bọ́ọ̀lù tẹ́lá ní kẹ́yìn múlẹ̀ nìsí òfolómù kìí ṣe pé kó bu ẹ̀pẹ̀ o torí wàá bu ẹ̀pẹ̀ kìí ṣe lẹ̀ ló mú yẹn ẹ̀pẹ̀ lẹ̀ ló bù múlẹ̀ múlẹ̀ wá ó rí i pé tádìí ẹ̀rẹ́ tí ó fi hùwọ́ ò ní rí nǹkan kan mú wa torí ẹ̀ ni wọ́n ti máa ń sọ pé òmùlẹ̀ mọ̀fò ẹ̀sìn ńlọ́yẹ̀ káwò mélòó nínú wa lọ́wọ́ á jẹ́ pé ńgbà tẹ́yìn fẹ́ fẹ́ yàwó ẹ̀sìn ìyàwó ńlẹ̀wò ṣèbá pọ̀lọpọ̀ nínú wa ojú rẹ̀ ń dání olójú bọ̀ọ̀lì róòsì ẹlẹ́sẹ̀ Maradona ṣèbí ń tọ́pọ̀lọpọ̀ ń wònú pé ọ́ obìnrin kan tí mo fẹ́ ní ìsìtá nìkan fẹ́ẹ́ ah, tó bá rí kan ajá tọ́ ni tó burú ìwọ gẹ́gẹ́ bíi dàda ń díndín akramakumullah ẹ̀sìn ló yẹ ká wò ẹ̀rí pọ̀pọ̀lọpọ̀ gan nínú wa ó dùn máa sọ màmí ọ̀gbọ́rọ̀ ó dùn máa màmí ọmọ abú tó ti fẹ́ ya gara wa ni irú ìyàwó ló bì ọmọ pé ìyá rẹ̀ níbi máa rè ìyá rádaràda ẹ̀ mọ̀ pọ́ jáde jáde ní òbí pé àwa gángan fúnra ara wa la kọ́kọ́ wá tí sí wa àwa ń pariwo ṣebí ọpọlọpọ nínú wa ní ìsìnkú wu wọn káwọn ọmọbìnrin kí wọ́n jẹ́ni tí ń ṣẹ̀sì kò tẹ́ wọn lọ́rùn káwọn ọmọbìnrin ọmọ amúra nímúra ẹ̀sìn. tọ ńgbà tí ọmọ ọba wa jẹ́ni tó lẹ́sìn tí ọ̀jẹ́ni tí ń múra amúra ẹ̀sìn tálẹ̀ ń fẹ́ kọ́ máa bí àwọn ọmọ tani ọmọ bí àwọn generations ti ń bọ̀ látàrí eléyìí a rí i pé àlòmà gbogbo àlòmà wọn à ṣèrànlọ́wọ́ lọ́nà tí àwọn ọmọ wọn fi jọ máa rí àwọn bàbá bàbá tó lọ́mọ ìrànlọ́wọ́ ò lẹ́sẹ̀ màmá màmá ti ń bí ma irú ta lẹ́yìn àwọn ọmọ tí à ń bí báwo lẹ ti ṣe ràn wọ́n lọ́wọ́ láti ṣẹ̀sìn àti gbọ́ ọ̀pọ̀lọpọ̀ nípa àwọn màmá bàbá tó jẹ́ pé tí ọmọ wọn tó bá mójútó ẹ̀sìn lọ́mọbìnrin tí ń bá ń múra nímúra ẹ̀sìn nígbà tí ọba jáde àwọn gan-an ní kọ́kọ́ sọ̀rọ̀ àwọn dòkúta àdìgbòlù fọ́mọ. tẹ́gbẹ́ ogun tí wọ́n máa bá ọmọ jàánu lé yóò kọjá ìjàmbọ́ta àwọn jà. ọ̀pọ̀ ẹ̀mọ́ yìí màmá ló ti ra abẹ́fẹ́ pamọ́ tí fi já gbogbo jìlìbáàbù tó máa rán tí ó fi gé oúnjẹ kújẹ dànù. wọ́n ti wá gbàgbé wípé ọmọ yóò dáwó kankan ní owó tàwọn náà táwọn ń fún ní fi ra jìlbáàbù yìí tẹ̀sí wàá gbàgbé kọ́lọ́ obìnrin tó bá dijọ́ gbẹ̀ndàl kìyàmà wà á mẹ́lẹ̀ yìí mí nàyí nà wà fi mà ànfàkà ọlọ́run fi kálukú léèrè nípa owó rẹ̀ níbo lẹ́yìn fi kójọ sí. tó yóò mọ wá wu ọ̀pọ̀lọpọ̀ kọ́mọ wọn máa múra kọ́mọ jáde ní ìhòòhò ọmọlúàbí torí pé àwọn eléyìí làwọn kà fún ọ̀làjú ká ń lọ ọ̀làjú oko kò sọ̀làjú nínú ká rìn ìhòòhò kò síyì fún ọmọ èèyàn tí ọba ti sasọ lọ́rùn rẹ̀ torí rẹ̀ ń tọ́ lẹ́sìn ní kẹ́ kọ́kọ́ fẹ́ níyàwó ẹ ti mú ojú ọ̀nà àti tọ́ ọmọ yín nù tẹ bá wá fẹ́ obìnrin rere ẹni tó jẹ́ pólẹ́sìn ajẹ́ pé ìgbà tẹ́ ẹ bá wọn fẹ́ bá tíyàwó yóò fi jẹ́ ìyàwó rere ẹ̀sùn igi tó dáa ni o kìí ṣe igi àwàdà tí Yorùbá máa ń ṣe yẹn o ẹ̀sùn igi tó dáa bàbá tó bímọ rẹ̀ abẹ́ni tí bàbá fi ṣàṣojú ara rẹ̀ yóò sọ wípé òun fi ọmọ òun òun fi fún ìwọ tó kọ́ máa jẹ́ ìyàwó fún ọ lọ́nà yẹn ni ó fi sọ ọ yẹn ti pé mo yọ̀ǹda o zawajtukaha ankahtukaha nakahtukaha fún àwọn gbólóhùn yìí léde lárúbáwá bá a bá gbéde lárúbáwá á túmọ̀ rẹ̀ nítumọ̀ tí ò ní túmọ̀ sí nǹkan mi pé mo fi fún ọ kọ́ máa jẹ́ ìyàwó fún ọ ọkùnrin náà sọ pé kọbìlìtù mo gbà á níyàwó mo gbà á níyàwó ẹlẹ́rìí méjì tí wọ́n tó déédéé tí wọ́n kìí ṣe pòkì wọ́n jẹ̀rì ìdí táwọn èèyàn fi ń pọ̀ náà láwùjọ wa ní ìsinmi pé táwọn bá ń wáyà méjì tó dúró déédéé wọ́n á lọ pọ̀ ìbá pọ̀lọpọ̀ náà fẹ́ràn ẹ̀sìn ìdí máa ń sọ̀yàn dípò kíkẹ́ máa gbọ́ tó fi jẹ́ pé tó bá pè wá àtiwọ́ náà bá pè wá yìgì ò ní jẹ́ pé ó lálàáfíà nítorí pé mu sìgá ẹni tí mu sìgá kò kí nìyẹn nítorí pé ọmọ amutí ẹni tí mutí kò kí nìyẹn ọ̀fà lè ní ọ ń zìnà ní ọ kò kí nìyẹn ẹni tó ṣe pé máa ń ta tẹ́tẹ́ kí nìyẹn fẹ́wọ́fẹ́wọ́ kò kí nìyẹn bákan náà ẹni tó ṣe pé ẹ̀wù tiẹ̀ ni wọ́n máa fi gbá títì ẹ̀wù rẹ̀ máa wọ́lẹ̀ náà ní ṣòkòtò rẹ̀ máa wọ́lẹ̀ kò kí nìyẹn lábẹ́ òfin ọlọ́run ẹjọ́ ẹ pé jojú ẹ ọmọ fa irùngbọ̀n rẹ̀ dànù ni tágbọ̀n rẹ̀ ọmọ wa dán bíi kòǹgìrì pòkè nìyẹn lábẹ́ òfin ọlọ́run ẹni tó máa ń fọwọ́ sí jẹ búrẹ́dì tó máa fi mú mi pòkè nìyẹn sẹ̀mọ̀kẹ́ tó lè sọ̀rọ̀ àti pòkè pọ̀ bàjẹ́ wọ́n ń pèpè fún sọ́lá àti wọ́n lọ àfìgbà tó bá wù ẹ̀ pòkè nìyẹn tí wọn náà ni wọ́n á sọ pé sọ pé wọ́n so igi kò sojú wa nídìí ẹ irú ojú yẹn kọ́ ni wọ́n nídìí sọ ká kíyèsí. So, akramakumullah àwa ti so igi dáadáa ìyàwó ti wálé nínú pé ẹ̀ ń wá ọmọ tó dára ó lẹ́nu pé gbogbo àwọn àṣà burúkú àṣà játijàti rádaràda táwọn máa ń ṣe ẹ̀ ṣọ́ra fún tíyàwó bá fẹ́ wọlé ó ní kó sálùwàlà sọ́fẹ́ ṣe sọ láti adúpẹ́ fọlọ́npẹ́ yẹn ṣe bẹ́ẹ̀ lẹ́yìn àbí àwọn sálùwàlà kó tó wọlé so gbogbo àwọn eléyìí ń bi dára ti kó wa ẹ̀ sígbó. Si tọ ìyàwó ti wọlé tọkọ bàbá lò yóò ṣe àdúà yóò ṣe àdúà ilé ìtànàbí sallallahu alayhi wa sallam tó ní ká máa ṣe ó sì dájú pé gbogbo yín lẹ́ẹ̀ máa mọ fẹ́ kẹ́nìkan ara mi létí àdúrà yìí kẹ́nìkan ó di kọ́ ara létí àdúrà ọmọ rẹ̀ là ń tọrọ ẹ wá. ìwọkọ ìwọkọ àwọn bàbá bàbá ọmọ kékeré ni wọn sọ ti fẹ yàwó ní abẹ́ ti ẹ̀rí nǹkan àwọn bàbá bàbá àwọn bàbá bàbá ò sí ń ni ẹ wá ẹ̀rí nǹkan mẹ́rin tó bá yá ẹ wá kọ́ ọmọ ni bàbá àwọn olùmọ̀sọ yìí pé tó bá dijọ́ gbẹ̀ndà kìyàmà ní tó súnmọ́ òun náà ni pé bàbá lọ́lọ́run kọ́kọ́ bi léèrè nípa ọmọ rẹ̀ kó tó bi ọmọ léèrè nípa bàbá rẹ̀ sẹ́mi pé ọ̀ràn ńlá ń bẹ lọ́rùn bàbá ẹ̀yin náà wò dáadáa ṣé ìwọ tó ṣe sábàbí tó máa fi wálé ayé lọ́lọ́run kọ́kọ́ bi léèrè nípa ọmọ rẹ̀ ń àbọ̀ ọmọ rẹ̀ tó tukọ̀ rẹ̀ wálé ayé ni ó bi léèrè nípa ìwọ ó dájú pé bàbá náà kọ̀ dàmú ọlọ́mọrin ose temi tèmi ọlọ́ ìgbà tó súnmọ́ ya rẹ̀ tẹ́ fi ṣòwò rẹ̀ kí lọ sọ. àbẹ́rẹ́ nǹkan mẹ́rin ọ̀pọ̀lọpọ̀ nínú wa ayé dààmú fún tánàbí bá kọ wa ẹlẹ́rìí ní ẹrù ọ̀fọ̀ nílé báyìí ó gbé wa láti nàìjíríà nù àwọn ọ̀fọ̀ burúkú ọ̀fọ̀ gbóná tọ́jà pé ọmọ sọ pé àjí máa mú fi banú lélẹ́yìí torí àwọn ìyá òun ló fún àwọn bàbá òun ló fún un sòṣùgbọ́n bẹ́ẹ̀ bí kọ́ wa pé kàkùn torí délé látàlẹ́ ìka kàkùn nínú Hisnul Muslim eléyìí tọ́pọ̀lọpọ̀ nínú yín tẹ̀tí ní látàná yẹn ẹ̀ rí bẹ́ẹ̀ anabi sallallahu alayhi wa sallam ó ti kọ́ wa àdúrà tẹ́ ẹ máa ṣe tẹ́ ẹ bá fẹ́ ní ìbálòpọ̀ pẹ̀lú àwọn ìyàwó yín allahumma jannibna ash-shaytan wa jannibi ash-shaytana ma razaqtana اللهم جنبنا الشيطان وجنب الشيطان ما رزقتنا láti má bàa bá mi naam tọ ẹ wí kágbọ. <laughs> ma razaqtana adùpẹ̀ fọlọ̀ ẹ má wàá gbàgbé rẹ̀ so àdúrà yẹn ọkùnrin ní òsì òkè sófin kò sí ń tọkàn òhun irú ọmọ tó bá fẹ́ náà ló gbìn sí la ìwọ ń fọ́ ọmọ rere ṣàdúrà bá wọn ọ̀n fọmọkọ́mọ tí ó ya garawa sẹ́nu rẹ̀ ń dédé síbi kò fètè mété kò lómi ti mú ọ bí ìgbẹ́ gbígbẹ́ bá sì mú yàn ọ̀rọ̀ mi ò lè wọ́ so àmẹ́ni tó bá ní farabalẹ̀ tó ṣàdúrà anábì sallallahu alaihi wasallam ní tọ́lọ̀ ń bá kádàrà kọ́mọ tara àbálòpọ̀ yẹn wáyé àṣetọ́ni ò ní lágbà lórí rẹ̀ látàrí àdúrà tẹ̀sí eléyàn nígbésí àkọ́kọ́ nípa pé mi ń wá ọmọ rere lásìkò ìgbà tí ìyàwó yín yẹn tó bá ti wá lóyún so ọlọ́run nìkan lẹ́ẹ̀ma bẹ̀wò ọlọ́run ọba nìkan ńlẹ́ẹ̀ma tọrọ kíkọ́ bá yín sọ ìyá àtọmọ tí ń bẹ́nu rẹ̀ títí tá fi bímọ yìí lọ́ọ́ máa rí bí ẹ̀dínlá gbogbo àwọn sàkàsà gbogbo àwọn gbèsè kí gbèsè ilé ìta máa ń gbé ńgbà wọn bá lóyún ẹ̀ sọ̀ra fún kínní kan ìwà bí wẹ́rẹ́ kínní kan ọ̀sẹ̀ kínní kan kínní kan mẹ́sẹ̀ kínní kan ẹ̀ sọ̀ra fún torí wíwọn àtọ̀sẹ̀ ńkọ́ ló fún yín lóyún ọlọ́run ẹlẹ́dàá ló fi sàánú yín ọlọ́run náà lẹ́ẹ̀ máa bẹ̀. àwọn afẹ́ jáde lọ́sàn á máa di péènì mánú á máa fọ̀ bí àbí nǹkan sí kùn ọlọ́run mẹ́jẹ̀ ìwọ tó jẹ́ pé ọlọ́run ló ń sìn kí ló wá fẹ́ fi péènì sí ń kùn láti ìsìnkú ọ̀fẹ́ síra rẹ létí. sọ eléyìí ń nínú gbígbọ́ wọn asán lásán gbọ́ wípé tí àlìjánu tó bá róbìnrin yẹn lọ́sàn tọba jáde tí píìnì bẹ lára rẹ̀ kò ní lè ṣe ní sùtà gbogbo eléyìí inú àwọn àwáwí àhesọ àwọn Yorùbá nù lẹ́yìn wọn àgbà náà ìyàwó yín yẹn ní ìgbà tí ọba àdìpọ̀ fẹ́ bímọ ọlọ́run náà lẹ́ẹ̀ máa pè náà lẹ́ẹ̀ ẹ gbọ́dọ̀ pé nǹkan míì tó yàtọ̀ sí Allah akramakumullah wọ́n ní àwọn aboyún ní ìgbà tó ń bá fẹ́ bímọ wọ́n máa ń ṣe àdúrà pé thumma as-sabila yassara thumma as-sabila yassara àwọn obìnrin máa béèrè àtàwọn ọkùnrin pé sọ́tọ̀ àbí ọ̀tọ̀ àárín tó burú mbẹ̀ kò sí tó burú mbẹ̀ tó ń bá fi bẹ́ lọ àmọ́ ẹ má mu ẹ tọ́ ẹ ti wá bímọ ní kí atẹ̀bá ti bímọ ẹ pèpè ẹ pè sọ láti sílẹ̀tì kófì lè bá a jẹ́ pé àkọ́kọ́ kan tó kọ́kọ́ sọ̀kalẹ̀ sínú etí ọmọ òun náà ni orúkọ Allah àti ìjẹ́rìí pé kò sí ọba kan tó tọ́ láti fòdodo jọ́sìn fún afọ́nìkan àti sallallahu alayhi wa ìránṣẹ́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 ara nfààní kí ìyàwó tẹ fẹ́ kọjá ní tọ́ mẹ́sìn nìyẹn torí ìwọ ọkọ o lè má sí nítòsí ó tiẹ̀ lè má wà ń kó ẹni tó lè tètè wá rọ́mọ lásìkò yẹn ṣùgbọ́n ìyá tó bi ti rí òun pèpè yẹn sí létí. lẹ́yìn eléyìí ìsìláàmù wa fi hàn wá pípé ọmọ tẹ bí yẹn ẹni tí ọmọ wa sọ̀sọ̀kúsọ ní ìtòsí ọmọ ẹ má kó débẹ̀ o. ah jésù ò ṣe o orí ìyá mi ò ṣe o orí bàbá mi ò dábàá òfin mi lẹ o kàlàm fọ́ọ̀bì àbùkátà rẹ̀ àbùkátà rẹ̀ ẹ̀mẹ́jì kan bá yín sọ rọ́bìṣì sọmọ létí ọmọ tuntun lélẹ́yìí etí rẹ̀ sì má ọkàn rẹ̀ náà má ẹ̀mẹ́jì wọn bá yín dádọ̀ ti da pàǹtí sí létí àti lọ́kàn lẹ́yìn eléyìí Islam ó ní ìwọ bàbá kó jẹ́ dẹ́bínú lẹ́nu ọ̀jẹ̀ dẹ́bínú lẹ́nu tó ọba jẹ́ tó fi dàpọ̀ mọ́ tọ̀ rẹ̀ ọ̀rọ̀ amú díẹ̀ nínú rẹ̀ tó fi tọ̀ lẹ́nu sòkò lè bàjẹ́ pé nǹkan dúdùn ni ló wọ inú ọmọ rẹ lẹ́yìn eléyìí Islam ní kò sọ lórúkọ sọ ọmọ rẹ lórúkọ tó dáa orúkọ tó dáa ló yẹ kẹ́ ẹ sọ ma tó bá wù ẹ́ o lè sọ lórúkọ tó bá sì wọ̀ ọ́ lè dúró di ọjọ́ keje àmọ́ orúkọ tó da alẹ́ sọmọ yín ìbá àjọkùnrin ìbá àjọbìnrin orúkọ tó da alẹ́ sọ ẹ̀yin lè má mọ orúkọ tó da ṣùgbọ́n látàrí gbẹ̀ǹbẹ̀rẹ̀ lọ́dọ̀ àwọn ẹni tó mà ó súnmọ́ insha allah kẹ́ẹ̀rọ orúkọ tó da tẹ́ sọmọ. anabi muhammad sallallahu alayhi wa sallam ó ahabul asma'i allah abdullah wa abdulrahman orúkọ tí allahu rabbul alamin tó nífẹ̀ẹ́ sí jù ọlọ́run ní abdullah àti abdulrahman wọ́n ní pé gbogbo ikọ̀ yòókù gan tó tún ní abudu níwájú ọlọ́run ọba ò nífẹ̀ẹ́ sí tó abdullah àti abdulrahman ẹ sọ ma yín ní abdullah ẹ sọ ma yín ní abdulrahman torí àwọn lórúkọ tọ́lọ́run ọba nífẹ̀ẹ́ sí jù ẹ abdullahi gbogbo yẹn náà ní jẹ́ bẹ́ẹ̀ abdulrahman gan ọfẹ ma sílé kan tọmọ ò ti máa jẹ bẹ ọmọ bàbá tiwọn lélẹ ọmọ adìẹ lélẹ abdullahi tiẹ kálukú yọ yàtọ̀ ńgbà wọn bá ti pè má orúkọ bàbá rẹ̀ kákìí sànìyẹn àwọn ọmọbìnrin wa náà ká sọ wọn lórúkọ tó dáa ká sọ wọn lórúkọ tó dáa bí àwọn orúkọ àwọn obìnrin rere tó ti lọ gẹ́gẹ́ bí Maryam gẹ́gẹ́ bí Asiya gẹ́gẹ́ bí Khadija gẹ́gẹ́ bí àwọn ọmọ anábọ̀ Muhammad sallallahu alayhi wa sallam àwọn orúkọ àwọn àmà bíi Fatima bíi Ruqayya bíi Zainab Umm Kulthum àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ orúkọ àwọn sahabiyat àwọn sahabibìnrin sọ wọn láwọn orúkọ wọn so bẹ́ẹ̀ náà làwọn ọkùnrin sọ wọn lórúkọ àwọn sahabi sọ láwọn orúkọ àwọn anábì ọlọ sọ gbogbo eléyìí nínú àwọn kan tó dáa ni kíkékè yẹn sọ àwọn ọmọ rẹ láwọn orúkọ tó dáa tó clear. èsì ká máa wá rọ́ká àwọn ẹni tó máa ń bẹ nítòsí rẹ ò ní bí wọ́n léèrè ọ̀rọ̀ ìkórè íńtánẹ́ẹ̀tì láti mú kọ íńtánẹ́ẹ̀tì kọ íńtáfóòtù ni tẹ́lómi fi lọ́ọ́ mú kọ burúkú fọ́mà lórí íńtánẹ́ẹ̀tì wọ́n sọ ọmọ lóko tó túmọ̀ sí gbẹ̀ ah ifraz kíni ara máa ń àfúrásà ìdọ̀tí ara lára máa tú jáde wọ́n á sọ ọmọ ní àfa ọmọ tí ń jó kọ́ bí oṣù mélòó kọ́lọ̀ tó ní kẹ́ni tó mọ̀ ọgbọ́ ó ní ah, ah àwọn náà wọ́n ti wá bí wọ́n ní ẹ̀dá àkókò ní france ó ní ah lédè lárúbá tèmi gbọ́ <laughs> ó sì jọ lùmà ó ti kẹ́kọ̀ọ́ gba dìgírì nílẹ̀ lárúbá lédè lárúbá tèmi gbọ́ france ìgbẹ́nijẹ́bẹ̀ àmọ́ kó lè ba àwọn adá lójú ẹ tún wá lọ bèèrè ń bomi ẹ sì kóra wọn wá nù ẹni báyìí túmọ̀ rẹ̀ ta ni wọ́n lẹ́ni báyìí kí ló ń túmọ̀ rẹ̀ wọ́n ní nǹkan báyìí kò sísè kí ló dé tẹ́lẹ̀ náà sọ máa bẹ́ẹ̀ rí nǹkan bẹ́ẹ̀ <laughs> gbogbo ọ̀làjú rọ́ tó ti máa fẹ́ sakọ sáwọn ọ̀rẹ́ wọn àwọn ẹlẹgbẹ́ wọn kékeré internet láti mọ̀ kọ́ internet kọ́ àní interfood akramakumullah nǹkan tó da àwọn olùmọ̀wá àtòsí yín ẹ má fojú kéré àwọn èèyàn tó wà nítòsí yín àwọn èèyàn náà ní ń kọ́ rọ́bìṣì sínú íńtánẹ́ẹ̀tì tẹ́ni tẹ́ bi lérò bá mọ́ náà tún bí ẹlòmíì ó pé yín ju kẹ́ mọ́ wá wà kú wa lọ káwọn wa so kọ́ mọ́jọ́ gbogbo eléyìí rádaràda ni o wọn bá bá ti bí níjọ́ alhamis láìsí nù láìsí báwo kí ló jẹ́ láìsí abdulaziz ó ti wá di láìsí tọ́ba bí máa ń jùmọ̀ à wọ́n ní jùmọ̀ à àbí jimá yorùbá máa sọ̀sọ́ jimá àbí jamiu <laughs> so gbogbo eléyìí kò sínú ọ̀nà ó kọ́ tó bá wọ̀nyí kẹ́ sọ ọmọ yín ó kọ́ sàtìjú ọ̀tọ̀ dà ẹ wá sọ́ra o láti máa lẹ abudu mú ọkọ̀ tí ọ̀dọ́ tó pọ̀ kọ́ lọ́ọ̀ni o bí Abdul Yaqin bí Abdul Jamiu Abdul Rashid Abdul Sabur gbogbo orú àwọn kan wọ̀nyẹn wádìí because ó ń túmọ̀ sí pé àwọn èèyàn wádìí bá ti lé ọkọ̀ ọmọ ọmọ lórí ẹ̀yin kan ò ní fẹ́ parí mọ́ bó ṣe déédéé bí ó ṣe déédéé ọ̀dọ̀ ọlọ́run ló ti yanjú lẹ́ẹ̀ máa wí ká tó dọ̀dọ̀ ọlọ́run yanjú ẹ̀ tó eléyìí pàtàkì púpọ̀ pé ká mójútó gbogbo ọmọ tá a bá tó wá sọ ló kọjá máa pé dáadáa o ẹ má gba àwọn ọmọ ló kọjá o ọmọ tí wọ́n pè pẹ̀lú abudu rẹ̀ tó bá dájú pé ó kọ tí máa gba abudu ni ó kọ tí ó sì jẹ́ pé kò ní abudu tí wọ́n pè bákan ẹ bá wọn pè dáadáa ẹ má bò kọ ọmọ ọlọ́mọ jẹ́ so nítorí pé orúkọ àmì ni tí wọ́n fi máa dá yàn mà ẹnikẹ́ni ba bá sì ki kí n gbọ́rọ̀ sùn lẹ́nu kó pokọ̀ mi dáadáa bọ́ọ̀mù yẹn ti wà nù gbogbo enikeni tó bá ti pokọ̀ rẹ̀ ń pèkúpè ọ̀dájú pé lẹ́yìn ẹni tó ń wá òun náà ní wàhálà kúbúrà ní ìsìnkí ni jẹ́ kúbúrà àbí kúbúrà ò sí ńlẹ̀ yìí ìpèkúpè yorùbá ni Khadija Khadija lẹni Khadija ń jẹ kò sí ní jákúbọ̀rà bákan náà yorùbá ló sọ pé Kadija kí ni Kadija abẹ́rẹ́ nǹkan bẹ́ẹ̀. lẹ́yìn náà ọkọ mi náà ti lọ wà ọkọ tó da àmọ́ tó yẹ pé yóò sọ̀rọ̀ pé láhàn yorùbá ẹ má sọ ma torí wọ́n bàjẹ́ yorùbá ò fi ṣèkà wọ́n yẹ pé nǹkan dáadáa. àwọn ọkọ̀ kan wà tí ò ní tùmọ̀ àwọn tùmọ̀ rẹ̀ di sẹ́ńbì <laughs> so so àti ìrísí ń dì sí sàfúrátù. so gbogbo rẹ àwọn ṣe pé àwọn àtúmọ̀ rẹ ni. mọ̀sítúrà tiẹ̀ tó yẹ so torí de eléyìí gbogbo rẹ àwọn kọ bá wọn a tí ẹ bá ti sọ kọ́ wọ́n ní àwọn èèyàn kan gbà mí tí o ìtumọ̀ rẹ̀ o àwọn màmá màmá kí ló yorùbá rẹ̀ àwọn wa lè pe ẹ má mo rò pé yé òun kọ́ ìsìláàmù náà ni sábà tí máa ń pẹ́ dákẹ́. àá wọn á máa gba adésọjí ọláríbi gbé adéwànwá ẹ ẹ wọn á ní fẹ́ pọ́nmọ́ ló kọ ìsìláàmù. ẹ má ẹ má ran àwọn màmá màmá lọ àtàwọn bàbá bàbá tí ò ní mú kọ́ pé ọjà ìbò ti ṣe jẹ́ mẹ́rin ẹ sọ ma ló kọ́ tó dáa. tọ́ bákan náà àwọn ọmọ yín yẹn ẹ pẹ̀ràn fún un lọ́jọ́ keje ewu ń bẹ nínú ká bímọ ká má pẹ̀ràn àkíkà tẹ̀lifà nàbì sallallahu alaihi wasallam sọ pé kullu mawludin marhunun bi aqiqatihi hatta yu'aqqa an gbogbo ọmọ pátá òun náà ni wọ́n fi dógò sáré ẹran àkíkọ rẹ̀ títí tí wọ́n fi bá a pa ìtumọ̀ oríṣiríṣi làwọn olùmọ̀ fún kí ni ó ṣẹlẹ̀ ẹ bá pa. ẹ sì rí pọ̀pọ̀lọpọ̀ nínú ara Yorùbá yìí ntọ́lọ̀ ni kí wọ́n ṣeun àwọn èyí kà fún àṣà àti ṣe làwọn wà máyà a akọ àwọn ọ̀rẹ́ ẹnu jọ àǹjọ ǹjọ ǹjọ tá a bá bí ma àǹjọ kó ma a bọ́jà ru màálù bọ́jà rí màálù bọ́jà kínní kan wọ́n á lọ rà á wọ́n á ní gbogbo eléré làwọn pè ìyẹn nípa ti kó rẹ́kọ̀dù jọ wọ́n máa wá jó wọ́n máa mutí òfò lórí ipa bí ma ọmọ tá à ń kó irú ọmọ lẹ́ ń fẹ́ kọjẹ́ àdókè tọ́lọ́mọ bá rọ́ ọmọ tínú tí wọ́n ń dùn ó súnmọ́ pẹ́yìn ó rí tìyẹn sùnkún torí pé ọmọ tẹ́ ń fọtí kó ẹ̀ mọ́rú tẹ́yìn náà ẹ̀ mọ́rú sùúrè tẹ́ ń ṣe fún un. akramakumullah lábẹ́ òfin ọlọ́run ọ̀ràn yẹn ló jẹ́ lórí òbí kó mójútó ọmọ rẹ̀ tọ́lọ̀ fún un iṣẹ́ ti bẹ̀rẹ̀ nù. No ẹ wo ti bẹ̀rẹ̀ kẹ́ tó fẹ́ o iṣẹ́ tí wàá di iṣẹ́ ńlá báyìí ọmọ ti dé àwọn ẹ̀kọ́ tó dáa àwọn dáadáa ti ń nu Islam àwọn àwa Islam lẹ́fì máa bọ́ máa ṣe lẹ́fì máa bá lò lọ́nà tó yẹ kí tọ́mọ yín bá dìde tó dàgbà yóò di àwòkọ́ṣe rere láwùjọ tẹ̀ wá Islam kọ́ wa ká máa sòdodo ẹ fi kọ́ ma Islam kọ́ wa ká jẹ́ni tó ṣe fọkàntán ẹ fi kọ́ ma.

láti kínkínní tọ́mọ bá ti mọ̀ pé ẹ̀yin yìí ni bàbá òun ẹ̀yin ni màmá òun ẹ̀yin ni ọmọ òun yóò máa sọ yín lọ́nà tẹ́yìn ọgbà sọ ọ̀nà tọ́nà kan bá wà tẹ́ ẹ máa fi sọ̀rọ̀ ọmọ yín náà máa fẹ́ sọ̀rọ̀ bẹ́ẹ̀ ọ̀nà kan tẹ́ ẹ máa fi rìn ọmọ yín ọ̀fẹ́ máa rìn bẹ́ẹ̀ so tó bá yẹ pé ntọ́da lẹ́ ń ṣe ẹ máa retí dáadáa látọ̀dọ̀ ọmọ yín tó bá ké rádaràdá lẹ́ ń ṣe ẹ máa retí pálapàla látọ̀dọ̀ ọmọ yín tó ń kìí ṣe gbogbo ìgbà tóbi bá ń ṣe dáadáa lọ́mọ náà máa fẹ́ bá ṣe dáadáa o kìí ṣe gbogbo ìgbà tóbi bá ń ṣe rádaràda lọ́mọ mi náà máa ṣe pàlàpàlà o ṣùgbọ́n ètò wọ́pọ̀ jù ni pé ọmọ máa ń lapa pẹ̀lú ntóbi rẹ̀ bá ń ṣe ntóbi bá ń ṣe máa ń lapa rárá ọmọ. bákan náà ọmọ wa ti ń dàgbà ọmọ wa ti ń dàgbà ọmọ àti pọ̀ ọmọ ọdún méje ẹ̀ máa pa láṣẹ kó ṣe sọ̀láàtì. muru awladakum bis-salati li sab'in. واضربوهم عليها لعشر وفرقوا بينهم في المضاجع النبي محمد صلى الله عليه وآله وسلم wọ́n ní táwọn ọmọ wa bá ti dàgbà lọ́kùnrin àbí lóbìnrin tán pọ́ ọmọdún méje ó ti di ọ̀ràn ẹ̀ lórí wa ká máa fòrò wọn pé kò ń ṣe sọ́láàtì ẹ̀ máa pa wọn láṣẹ kò ń ṣe sọ́láàtì. àṣẹ ìní ẹ̀ máa pa wọn lọ́dún keje ọdún kẹjọ ọdún kẹsàn-án bí bàbá bá ti lọ mọ́ṣáláṣí ọ yáyá ẹ̀yin náà ń sọ lágbájá tí wọ́n ti ṣe sọ́láàtì mí n tí ì ṣe ọ̀yà lọ ṣe sọ́láàtì ẹ̀ ní náwọn ẹ̀ ní fọwọ́ bá láfi àwọn títí tí wọ́n fi pọ̀ ọmọ ọdún mẹ́wàá tó bá ti wá pọ̀ ọmọ ọdún mẹ́wàá wọ́n ti wà nípò ẹni tó yẹ ká nà nítorí pé kò sí sọ́láàtì bẹ́ẹ̀ lànà bí sọ á náwọn tó bá ti pọ̀ ọmọ mẹ́wàá tí wọ́n bá ṣe kìí ṣe ànàṣeléṣe kìí rárá ṣùgbọ́n ẹ ti bẹ̀rẹ̀ sí ní sẹ́gbà fún wa láti ọmọ ọdún mẹ́wàá. ọmọ ti sọ láti kò sí lọ́dún méje ọdún mẹ́jọ ọdún mẹ́sàn-án Islam ò ní ká nà wọ́n ọmọ yẹn pa títí tí ó fi pọ̀ ọmọ ọdún mẹ́sàn nítorí pé wọ́n ní al-amru bil-amri bish-shay laysa amran bihi ẹ bá mi pa á láṣẹ apá ọ láṣẹ kọ́ ọmọ rẹ láṣẹ kọ́ máa ṣe sọ́láàtì kí sọmọ yẹn gangan la pa láṣẹ ìwọ alámòjútó rẹ̀ la pa láṣẹ àti pé ta ni ọ̀jẹ̀ni tó sẹ́lọ̀ nínú ẹ̀yìn méjèèjì tí ọba ṣe ń ta àfipá láṣẹ ìwọ bàbá tá a pa láṣẹ pé kọ́ ọ̀pọ̀ ọmọ rẹ láṣẹ lọ́sẹ̀ tí ìwọ ọba ti sọ fún. àmọ́ tó ọba sọ fún ọmọ tó ọmọ ọba ṣe sọ́láàt títí tó fi pọ́dún mẹ́sàn-án yẹn ọmọ sẹ́lọ̀ nítorí pé tẹ́lẹ̀ náà sọ́láàt tán ní kó di látọdún méje títí tó fi pọ́dún mẹ́sàn-án yẹn à ń fi ń kọ́ ni. ẹ mọ̀ pé ńgbà tí igi bá wà ń tútù là á máa lọ gbogbo igi téèyàn bá fẹ́ lọ kó sorí kọ́rọ́ yìí ìgbà tó bá ti wà ń tutù náà máa ń lọ tẹ́ ẹ bá fi sílẹ̀ tó bá fi di pọ́ gbẹ kò ní í ṣe lọ. ẹ rí gbọ́pọ̀lọpọ̀ náà àgbàlagbà ní ìsinsìn lọ tó náà bá fẹ́ pé bàbá òun ò fi kọ́ òun ok bàbá rẹ kọ́ ọ lọ́nà àti wọ jahannam ṣé ìwọ ọ̀yẹ́ kó ronú àti wà lẹ́jànnà kọ́ lọ́mọ sí wa lọ́mọ aná torí de eléyìí tó bá ti wá pọ́nmọ ọdún mẹ́wàá Islam sọ pé báwí ẹ̀ ná ẹ̀ ná tó bá ti wá pọ́nmọ bainahum fil madaji' ẹ yà wọ́n níbó sùn wọ́n àgbọ́dọ̀ sùn wọ́n àgbọ́dọ̀ sùn tìra wọn má ẹ jẹ́ kó ń kálukú níbó sùn tiẹ̀ lọ́tọ̀ gbogbo wọn ìbá àjọkùnrin gbogbo wọn ìbá àjọbìnrin wọn ìbá sì jọkùnrin àti obìnrin ẹ yà ibùsùn wọn tó bá ti pọ̀ ọmọ ọdún mẹ́wàá kì í ṣe dandan kẹrù ra kàtífà tí wọ́n máa sùn lé lórí ó lè jẹ́ pẹ́ ní iná làwọn ọmọ yín fi ń sùn ẹ jẹ́ kálukú ọlẹ́ni tiẹ̀ lọ́nà tí wọn ò ní máa já wọn pákọlura wọn àti ẹ̀ lówó láti rẹ ní táwọn ọmọ yìí ọmọ fi sùn ṣùgbọ́n a ní àǹfààní àti ráwọn páálí tá a lè gé ní ìbámu pẹ̀lú bí kálukú bá ti ṣe ga tó tí kálukú ọmọ sùn sí àwọn àtẹ lọ́nà tí wọn ò fi ní máa jarun pákọlura wọn dúkìá Islam fẹ́ dínà gbogbo ìbàjẹ́ nítorí tára bá ń kanra tára bá ń nura táwọn yẹn bá ń jarun pa lura wọn ó súnmọ́ kábúrò ọmọ ṣẹlẹ̀ torí ẹ̀ Islam sọ pé kẹ̀yà àwọn ọmọ yìí sọ́tọ̀ọ̀tọ̀ níbùsùn wọn tí wọ́n bá ti pé ọmọ ọdún mélòó ọmọ ọdún mẹ́wàá. tọ́ bákan náà ọmọ yín ẹ máa fi alukur'an àti sunna kọ́ wọn ẹ máa fa alukur'an àti sunna ẹ máa fi kọ́ wọn ọlọ́run dá àwọn ọmọdé dáa ọpọlọ wọn sì mú bẹ́rẹ́bẹ́rẹ́ àmọ́ bí bá darí ọpọlọ ọmọ yín sí ni ọlọ o nítorí pé tó bá yípa alukur'an fi ma ọmọ yín sunna anabi sallallahu alaihi wasallam bá fi ń kọ́ pẹ̀lú gbọ́lọ̀ ìgbà tí yọba fi tó ìgbà mélòó ẹ̀rí pé ọmọ ti ń ha alukur'an ọmọ lè ti ha tán ní kọ̀pẹ́ kó jìnnà tó yẹ pé ọmọ ti ha púpọ̀ nínú àdìsá nàbà Muhammad sallallahu alayhi wa alihi wa sallam torí pé ọpọlọ ọmọdé mú kìí ṣe bí ọpọlọ àgbàlagbà àwọn àgbàlagbà tán fẹ́ fi wọ́n fẹ́ fi dídàgbà wọn kẹ́kọ̀ọ́ ńṣe ni ọ̀rọ̀ wọn máa ń dàbí ẹni ń kọ̀wé sójú omi tàbá kọ̀wé sójú omi ẹ̀rí pé kò ní dúró bẹ́ẹ̀ bá ti ń kọ́ ní ọmọ parí yàtọ̀ sáwọn ọmọ kéékèèké ẹ̀kọ́ táwọn ń kọ́ yìí bí ó sì máa dúró lórí tiwọn lọ́dà bí ìgbà téèyàn ń gbẹ́ nǹkan sára pátá ni tó yẹ pé kò ní parẹ́ láéláé so àwọn ọmọ tó akẹ́yìn bá darí wọn síbi tó dáa à ọlọ́run ọba aláàánú ni ọba tó máa ń ṣoore fáwọn ẹrú rẹ̀ ni ọlọ́run nítorí pé ìwọ òṣòwò ni ọ́ kọ́mọ́ aṣọ àwọn ọmọ rẹ̀ lólùmọ̀ tó bá gbé wọn gbọ̀nà kún ó ní mà ọlọ́run ọba ò ní tìtorí pé ó sí ọwọ́ ni ọ́ kọ́mọ sọ àwọn ọmọ rẹ dólùmà tó o bá ti gbá àwọn ọmọ rẹ gbọ̀nà kún ó nímà ọlọ́run ọba ò ní tìtorí pé ìwọ jẹ́ alákọ̀wé tó pé ìwé àwọn òyìnbó ni wọ́n mà kọ́mọ sọ àwọn ọmọ rẹ dólùmà nípa tẹ̀sìn Islam nígbà tó o bá gbé wọn gbọ̀nà bẹ́ẹ̀ so àwọn èèyàn látàrí kéèta látàrí àìfẹ́kọ́dá fọ́mọlà kejì ni làwọn máa ń dínà máa àwọn ọmọ ẹni táwọn bàbá wọn èso lùmọ̀ nípa kíw kò ní wù wọn káwọn eléyìí náà máa kéwú nítorí pé tẹ̀yìn bá máa kéwú táwọn ọmọ tàwọn náà máa kéwú ta ni wọn máa sọ̀gá fẹ́nìkejì tó bá dọjọ́ iwájú kí tá máa sábà wà láwọn àwùjọ míì. akramakumullah ẹlòmíì dípò kọjá pé nǹkan tí wọ́n mójútó òun náà ní bọ́ọ̀mọ wọn bí ó ti ṣe jẹ́ pé ó nímà nípa ìsìn Islam ọ̀hán alukurani sórí ọha sunna anabi muhammed sallallahu aliyu aliyu sórí orin lọmọ ọmọ ha sórí orin inú ọpọlọ ọmọ tẹ́lì ọmọ òní ti tu ọmọ ọdún mẹ́wàá tẹ́ pé gbogbo arúnà sọ́lá ni wọ́n wà lórí rẹ̀ epo àkàrà babalẹ́gbà gbogbo àwọn tó ti gbogbo ayélujára dáì àbá ó lè máa Baba Baba, o lè máa pẹ́ nìkan pàṣọ ó lè máa pẹ́ nìkan òṣùpá ó lè máa pẹ́ nìkan gbogbo oríṣiríṣi nǹkan ló kún ọmọ tó lọ tó ń bá tó bá ṣe kí. tó jẹ́ ọmọ fi dáadáa àwọn màmá mi tún máa dìfẹ́ díẹ̀ pé kí ni tálẹ́ǹtì tí a o ọmọ torí di eléyìí àwọn dáadáa dáadáa lèèyàn máa fi kọ́ ọ ẹ wàá gbìyànjú àwùjọ gbogbo lẹ́ ń gbé náà rí ilé tẹ̀ ń gbé nǹkan ẹ̀ máa kó lè kó bọ́ ọmọ ni ilé tẹ̀ ń gbé lè ràn lọ́wọ́ ó lè kó bọ́ ọmọ tó wáá gbé ilé tẹ̀ ń gbé ilé àdàlú ẹ̀ wá ni irúwọ́ ògiri wá ni gbogbo ẹ̀yin tẹ̀ ń jọ ń gbélé bílẹ̀ ṣe mẹ́ta ìmọ̀ báyìí kálukú ti sọ rẹ́kọ́ọ̀dù sí ẹnu kínní àfa ẹnìkan ẹnìkan ní jíjí tí mo jí ó gbogbo àwọn kankan pẹ̀lú ọmọ màá wò pé èwo ni mo fẹ́ mú gan nínú gbogbo àrọ́bìṣì <laughs> so ẹ̀yin ẹ̀yin wa lẹ́sìn ẹ lọ bá bàrẹ̀ lè wá ẹ rẹ́kọ̀dì yẹn ń disturb wa ẹ tún lọ gbélé ìwà ẹ̀yin náà ń wa gbogbo gbogbo àjọgbá lé ni o ẹnìkan ò lè máa control ẹnìkan wọn náà gbé ẹ̀ sí abẹ́rẹ́ ní nǹkan mẹ́rin yọba sá di jagbajagba àwọn ọmọ irú ọmọ olè ń fẹ́ kí wọ́n dá kò sí tàbí ṣùgbọ́n yóò ṣòro fọmọ láti kẹ́kọ̀ọ́ nírú àwọn àwùjọ tọ́pọ̀lọpọ̀ wa ń gbé ẹjẹ́ àdíjú káwa bí ọ̀dà gbé kárọ̀ra yọwọ́ torí àwọn ọmọ wa ni torí ọ̀la wa torí jọ́tọ́ lọ́mọ bá rán ọmọ tí ń dunnú pọ́mọ ọmọ tó ti ṣe dáadáa èèyàn padà máa kábàámà tẹ̀yàn ah! tó bá yẹ pé mo ti máa ní náà. anabi sallallahu alaihi wasallam ni ìgbà ṣe pé ìgbà ṣe pé lórí tó ti lọ ẹ má máa sọ torí pé máa sílẹ̀kùn sí àṣetọ ni. ní ìsìn ló ti tètè gbọ́n kìí ṣe pé ọ àti bàdàrà rẹ jẹ ọba ma ọ àmọ́ akọ̀wé àbámọ̀ bọnu nígbà tábàámọ̀ wúlò ilé ìjẹba àwọn. torí ẹ ẹ káwọn ọmọ yẹn ìtàn ayé Muhammad sallallahu alayhi wa sallam ẹ jẹ́ kó mọ̀ tàn gbèsè ayé àwọn sàhábà ẹ jẹ́ kó mọ̀ tàn gbèsè ayé àwọn olùmọ̀ nínú islam ẹ rí pé bẹ́ẹ̀ lọ́mọ ti fẹ́ sẹ́sà irú ta náà fẹ́ jẹ láyé unlike kọjá pé ẹ máa sọ̀rọ̀ bọ́ọ̀lù fọ́ọ̀mà ẹ máa pé kàkà ronaldinho romario ẹ messi ronaldo gbogbo gbogbo àwọn ọkọ̀ burúkú ọkọ̀ burúkú iná ilẹ̀ wa máa kọ́ ọ́ a'udhu billahi minash shaitani rajim ọ̀pọ̀lọpọ̀ nínú àlè máa ń nísìn tẹ́bá ní kó mú ọkọ̀ sàábé mẹ́wàá wá ọ̀pọ̀lọpọ̀ nínú onírí mẹ́ta mú wa onírí mẹ́ta mú wa àwọn lè má mú gan tẹ́bá ní kó mú ọkọ̀ mú bọ́ọ̀lù ogun wa pẹ̀lú gọ́lọ́ yóò ní tẹ́bá fọ́gbọ̀n ìní wọlé kí n tó mú wa lè má mú nufa a'udhu billahi minash shaitani rajim ẹ̀wọ̀n wọn títì gbogbo ìlú àwọn mùsùlùmí títì mélòó lẹ́rìí tí wọ́n sọ lóko Abubakar títì mélòó lẹ́rìí tí wọ́n sọ lóko Umar títì mélòó lẹ́rìí tí wọ́n sọ lóko wọn ti pè Usman Ali kí ni wọ́n fẹ́ fi sí. àwọn kìíní kan Joshua níbi ọmọ Joshua ọmọ tí wọ́n ń nà lẹ́sẹ̀ tó ń nà yàn Anthony Anthony ọmọ Joshua. tó ti jọ́ ọmọ nàìjíríà tó dọ́ ọmọ england ọlọ́run ọmọ ìlú tí ti sọ títí wọn ló kọ rẹ̀ níìsì torí pé wọ́n lù lẹ́sẹ̀ òun náà lù yàn lẹ́sẹ̀ ẹ máa wo nǹkan mẹ́fà ìdáàmú ọ̀fara mọ́kọ́ máa fi ra rẹ̀ jì òfò torí bẹ́lí tìránù. tó di eléyìí à ń àwọn nǹkan tí islam pa ni o bóòlù ẹ̀ ti sọ́ di bàbá lójú ọmọ. tẹ́ dákọ̀ sàhábí tó yóò máa pe yẹ́sì àwọn tí àwọn bàbá wa nu àwọn bàbá wa nu torí pé àwọn bídà máa bú àwọn súnà pé àwọn tí ò ní bàbá tán pọ́n lẹ́nu Islam àwọn sọ pé àwa ní bàbá yín lẹ̀ ní bàbá bàbá yín ni Iblis bàbá tí ní ṣètọ́n bàbá tí wà láwọn sàhábà nítorí pé bàbá wa là Abubakar bàbá wa ni Umar bàbá wa ni Uthman bàbá wa ni Ali bàbá rí gbogbo sàhárà radiyallahu anhu. torí ẹ̀ ulaika aba'i faji'na bimithlihim idha jama'atna ya jarirul majami'u àwọn bàbá tiwa ni àwọn sàhábà tẹ́yìn náà bá ní bàbá tó dàbí wọn mú wọn wá ẹ̀ àfọ̀n bídíà àtẹ̀yìn tẹ̀sí bídíà tá làwọn bàbá rí mú wa wọn kàn lè máa sọ pé bàbá àwọn bì kan

a máa mú bàbá arọ́ kan wá lẹ́gbẹ̀ẹ́ Abubakar tani bàbá náà à bàbá kọ́ làwọn eléyìí torí ẹ ẹjẹ àwọn ọmọ yẹn máa ń pa àwọn sàhábì yẹn àwọn gbà tí bàbá àtọmọ tí kálukú bá ń sọpọ́tì tíìmù oríṣi méjì ẹ̀yin sọpọ́tì Liverpool ọmọ ẹ̀yin ń sọpọ́tì Chelsea wọ́n wá ní match wọ́n á ní ṣe búlù ní òun ìní àbí Liverpool. Afa, lọ́wọ́ adi pé bàbá àtọmọ wọn jọ tàdí mẹ́rin bí ẹni jọ kànra wọn lágbo a rí pa nàyín lónìí ni a bàbá rẹ a sì rẹ ẹ wọ pé ara mi ẹni ní bá ní mbàlá mọ́jú wọ́n lọ́wọ́ tó pé ọlọ́wọ́ lọ́wọ́ lu bàbá bí bàbá ṣe pakuru mọ́ bàbá pakuru mọ́ bàbá lórí bọ́ọ̀lù òfò ṣé ń tọ́ ya máa kọ́ àwọn ọmọ wa nù ọba mu àìsíkà ẹlẹ́kùn ń bọ Liverpool wa, ń bọ wa wà wa, àwọn tó yẹ ká máa wá gàrí tá a fi ṣe tuwo tá a jẹ èlùbọ́ tá a fi ro ọkà tá a jẹ gàrí tá a fi tẹ̀bà tá a jẹ kí ló kàn wá wọ́n ti fi ìranù wọ́n fi gbọ́pọlọ gbogbo àwọn èèyàn láti síbo àwa ń lura wa àwa ń darúfákò ọ̀pọ̀lọpọ̀ ti lọ tààrà wọn ní ìsìn torí pé wọ́n score wọn wọ́n score rẹ̀ wọ́n kọ́ wọ́n score ebi lé nìwọ́ wà tiẹ́ ti jẹ́ tala gbá létí ta létí ń ro lórí ọ̀dọ̀ wọn wa ká gbìyànjú láti kọ́ àwọn ọmọ wa ní tọ́da àwọn aráàlú àwọn ẹgbẹ́ ẹ má gbé wọlé yín o ẹ̀yin ọmọ rẹ pé ní tígbà gbà tọ́gbà ni pé tẹlifíṣàn ẹ̀ẹ́d receiver decoder satellite ó yẹ kó wà lé dvd ó yẹ kó wà lé ẹ fídíò láyé jọ̀ǹtúnù gbogbo ẹ̀ wọ́n lọ yẹ kó wà lé tẹ́ ẹ bá fi lè gbé wọlé yín kẹ́ ẹ máa ń tẹ̀ fi ṣe ẹ mẹ́jọ jẹ́ pé ẹ kàn fi sílẹ̀ sàbàlẹ́là káwọn ọmọ máa lò kíyàwó máa lò bẹ́ẹ̀ bá ṣe fẹ́ ńjọ́tẹ́ bá rí àbádé rẹ̀ tẹ́sí rẹ̀ ọba jáde wàhálà ọkùnrin ọkàbàmà ọmọ ti dìdàkudà ìyàwó ti dìdàkudà torí ọ̀pọ̀lọpọ̀ nǹkan tí wọ́n ń fi ránṣẹ́ sáwọn èèyàn lórí àwọn ẹ̀rọ wọn yẹn ní tó lè gba ayé jẹ ni wọ́n ní ayé globalization làwọn wà nísì ike ilé ayé ti lu jára wọn therefore in tí wọ́n ń ṣe lamẹ́ríkà tó jẹ́ ìlànà àtìlẹ́gbẹ̀ àwọn fẹ́ centralize ẹ̀ àwọn fẹ́ generalize ẹ̀ kí gbogbo yẹn máa ṣe láyé bẹ́ẹ̀ ni tí wọ́n ń ṣe láwọn yóò kí gbogbo yẹn máa ṣe láyé ìdínú dáfíà lomi tó yẹ pé yọ wọ ṣòkòtò tó yẹ kó ti bẹ́ lójúgun ó tún bẹ́ níta ṣòkòtò tún bẹ́ lẹ́gbẹ̀ẹ́ yọ mọ pé ah wà olówó ra ni wọ́n gbà mí yọ mọ pé no <laughs> àwọn ọ̀làjú là ń wọ̀ yẹn àwọn wèrè ti rí. ẹlòmíràn sọ̀rọ̀ lórí bí àjàǹkólokòló bí irun dada, yóò dáadáa láì di irun irun orí ẹ̀. mo ti rí irú rẹ̀ ńlẹ̀ ìbáyìí tí wọ́n ṣe irun wọn bí ìgbà tí èèyàn mọ̀ pé àbí wèrè lélẹ̀ ìjìnkù machine wọn á ní àwọn ọ̀làjú ni ẹ̀ olùkọ́ ti rí gbogbo àwọn nǹkan wọ̀nyí à ń bùkátà láti pàkíyèsí ara wa kò sínú pé èèyàn gbọ́n àmì pé èèyàn gọ̀ ni àmì pé èèyàn ọ̀làjú ni torí pé níta ń pè lọ́gbọ́n àtọ̀làjú kì í yàtọ̀ láti ìlú sí ìlú àmọ́ tí wọ́n ń pè ní wèrè àwọn kan lè pè lọ́làjú nígbà tí wọ́n fẹ́ da irú ọ̀pọ̀lọpọ̀ máa pè ní wèrè kọ́dà ó tún débi pé àwọn obìnrin wọ́n tún láwọn obìnrin míì ti ń wọ jìlbáàbù àwọn náà tún dada láìsí irun wọ́n sọ ọ́n wá di dada. sọ yẹ bẹ́ẹ̀ àwùjọ bíi láì ní ṣètọ́ nù. ó ní wàhálà bẹ́ẹ̀ náà dirí a kórun gbogbo gbà yẹn káwọn sọ di dada. dada báwo ẹ mọ̀ pọ́pù ni dada? ni aláìmójútó ọrùn ni dada? bá mójútó ọrùn rẹ ẹ lè di dáadáa mọ́ ọ lọ wọn á lọ di wàlí irú wàlí ọ̀daràn wọn. ọjà bó ti ṣe jẹ́ mbẹ́ njarí torí ẹ̀ níta ẹ bá gbé wọlé yín ẹ mójútó ọlọ́run bìín léèrè ọlọ́run bìín léèrè ẹ rẹ lómi àwọn sinimá burúkú náà máa kó wọlé fọmọ wọn bí ọmọ kan léèrè ọmọ yẹn jalè wọn ní bolo ti kọ́ olè jà ó ní látara àwọn fíìmù tó máa ń wò ní bẹ́ẹ̀ ló ń ti kó lè jà ẹwọ ẹsẹ tí ń gbé lọ́yọ̀ ọlọ́mọdé ọjọ́ sábàbí àti wọ́n wa. majority ẹni tí ń gbé ansẹ̀tì lọ́wọ́ kìí ṣe nǹkan rẹ náà máa fi ṣe. sọ́wọ́ ká pera wa ṣe wà lálàáfíà ṣe ṣe ṣe ò sí nǹkan kan iná là ń fi gbé ansẹ̀tì lọ tó tó fẹ̀ tó àtẹlẹwọ́ méjì. sáfẹ́ fi pèèyàn náà ni ọ̀dà sọ́yà abẹ́ fi wo ayà yìí nu súra yìí lọ́wọ́ àdìsí yìí sọ́fẹsẹ̀ rí abẹ́ ọ̀fẹsẹ̀ rí lẹ̀ ṣẹṣẹ́ nǹkan ṣẹ̀sí yín sẹ́nu. ìbá pọ̀lọpọ̀ àwọn channels wo ilé àti ilé ráwọn obìnrin tó sì ilẹ̀ abẹ́ wò di wọn. ebi tó pọ̀lọpọ̀ ń fa ṣẹ̀sí sẹ́nu. a máa ṣe nǹkan rí ni. ẹ̀rì tí gátà tí ó máa sáré jó tí ó máa sáré jó àfi bí ìgbà tí iná ràmọ́ koríko nínú pápá lásìkò ẹ̀rùn ṣé nǹkan rí náà fi wò ni kì í nǹkan rí náà fi wò ọ̀pọ̀lọpọ̀ tí ẹ pé ojú ò lè fọ́ pẹ̀lú wòkuwò tó ń wò àhán níta yìí fi ń wò nù ẹran tijọ́ tẹ́ gbàgbé láti pa dátà láti pa sáìtì tẹ́ ń wò tẹ́ fi ánsẹ̀tì sílẹ̀ pé ẹ fẹ́ sáré ṣe nǹkan kan tọ́mọ yóò mú this is what my dad is watching. tí bàbá mi máa ń wò ní gbogbo ìgbà ni there is no problem a jẹ́ pé nítorí kémi náà máa wò nù torí pé ọmọ tájànà kú bá bí ń kì í sọ fún yín pé ọmọ ti yín sọ fún yín pé ọ̀nà tá tún máa gbà wò tó tún yàtọ̀ sí tún wà wàá di pé éńfóbì mẹ́ta lóyún ẹ ọmọ yìí tí ó àmọ́ ìwọ lọ́jọ́ ọ̀dọ̀ rẹ ló ti gbọ́ ọ̀dọ̀ rẹ ló ti kọ́ ìwọ ló tírìn ẹ̀ káàkiri sára. akramakumullah ẹ lọ ra àwọn àwọn sídi tí ò wúlò ẹ ń ra wọlé sídi àwọn tíátà alfaas àwọn àfa apanilẹ́rìn adẹ́rìn pòṣónú àwọn tó fẹ̀sì di àwàdà kẹ́kẹ́rì àwọn olùpurọ́ mọ́lọ́ àwọn olùkpọ́rọ́ anabi muhammed sallallahu alayhi wa sallam ìlànà àwọlé rẹ̀ ọ̀dájú ó rí i pé wọn náà lọ́padà wẹ́ẹ̀sì lára àwọn ọmọ rẹ̀ àwọn ọmọ rẹ̀ ò ní fẹ́ gbọ́ nǹkan gidi má bíi rádaràda pálapàla làwọn ọmọ máa fi gbọ́ nítorí bá sì ń gbọ́ náà wọ́n máa sọ torí téèyàn bá ti ń gbọ́ téèyàn ń gbọ́ téèyàn ń gbọ́ àbí èèyàn ń ka èèyàn ń ka èèyàn ń ka èèyàn ń ka yóò lápá lára èèyàn náà ni wọ́n fẹ́ torí ẹja kéè sára tán ẹja dúró báwọn torí ká lè láǹfààní àti ṣèbéèrè ẹ wá rí bá a ti ṣe wá wà tá a jẹ́ mùsùlùmí àti bó ti ṣe jẹ́ pé ẹ̀yin ń gbébi tẹ̀ ń gbé yìí nínú tó yẹ sí tó sì lè jẹ́ ìrànlọ́wọ́ fúnikálukú lọ́kùnrin lóbìnrin nínú bẹ́ẹ̀ ti ṣe tọ́ àwọn ọmọ yín tẹ́sí rè wọn ní ìlànà tẹ̀sán Islam kò sí bí kọjá pé ẹtún nílé kíw ẹ yẹ kí ẹ nílé kíw ní pàtàkì jùlọ ẹ̀yin tí ẹ ń ṣe súnà ẹ yẹ kí ẹ nílé kíw níbi tẹ́ ti máa kọ́ àwọn ọmọ torí pé ọ̀pọ̀lọpọ̀ bàbá màmá ẹ lè má lásìkò ẹni tó mọ̀ ganu yín lè má lásìkò láti kọ́ ọmọ rẹ̀ sòtí gbogbo yín. So, tẹ́ ẹ bá jọ ṣe ìrànlọ́wọ́ fúnra yín lórí àti dálé kí ó sílẹ̀ níbi tí àwọn ẹni tó nímà nínú yín tó ti máa kọ́ àwọn ọmọ yín lẹ́kọ̀ọ́ ẹ̀sìn Islam á yọ dà pọ̀ lẹ́kọ̀ọ́ gidi tí ò sí ẹ̀tàn jẹ níbẹ̀ lọ́nà tó fi jẹ́ pé àwọn ọmọ yín ó máa dìde ní dìde ẹ̀sìn Islam wọ́n lè máa ṣọ́ra fún gbogbo aburú gbogbo nǹkan tó léwu tó lè ṣe ni léṣe nínú ẹ̀sìn ẹni láyé àti lọ́run yóò dáa púpọ̀ torí ẹ̀ à ń tọrọ kíkí káwọn ẹni tọ́lọ́run bá bùkún nínú yín kó má sàhùn láti gbìyànjú àti wáàyè kódà kó ṣe rírà eléyìí tó sì pé ẹ̀kọ́ ilé kí ó sì tí àwọn ẹni tó wá mọ kí ó láàrin táwọn wàá fara tiwọn hàn kalẹ̀ láti máa kọ́ àwọn ọmọ ní kí ó ń bẹ̀ nítorí kí ìlọsíwájú ó lè bá a bá wa kò sí ìtumọ̀ fún pé mo ń ṣe súnà ìyàwó mi ń ṣe súnà tí ìbá sànà kọ́ màmí náà fi dò ní súnà ọ̀nà tó sì pàtàkì téèyàn fi ṣe súnà onálọ̀nà ẹ̀kọ́ èèyàn kan ní jẹ́ súnà tí ó máa ẹnu lásán tí iṣẹ́ ò ní tẹ̀lé pọ̀pọ̀lọpọ̀ ṣe máa ń ṣe ń di pé mò ń ṣe súnà mò ń ṣe súnà tí ọmọ pariwo ẹnu lórí irọ́ tí ọmọ ti ń jẹ́ súnà nǹkan torí de eléyìí eléyìí jẹ́ ìpèpè tá à ń ṣe fún gbogbo oníkálukú wa ẹ jẹ́ á gbìyànjú láti wá ilẹ̀ rà lóòótọ́ a gbọ́ pé ilẹ̀ wọn burúkú nílùú yìí ṣùgbọ́n síbẹ̀síbẹ̀ bó ṣe náà lóníkálukú wa ń dijú ra lẹ̀ nàìjíríà gbìyànjú láti ra ilẹ̀ eléyìí tó akọ ilé kí ó sí kí mọ́sálásí nù tún wà ń bẹ̀ lọ́nà tó ṣe pé àwọn àgbàlagbà ọmọ akẹ́kọ̀ọ́ mọ́sálásí àwọn ọmọ wa ọmọ akẹ́kọ̀ọ́ nínú àwọn classes eléyìí tí ò tún burú ká tún máa lo àwọn classes náà fáwọn àgbàlagbà lásìkò mi kọ́ lọ́wọ́ bẹ́ẹ̀ wa kó fún wa ṣe kó tó di pé ìjẹ́ ṣíṣe àwọn ẹni tó jẹ́ ẹni tó mà láàrin wa àwọn ni ìpèníjà kọ́kọ́ wa fẹ́ lọ sọ́dọ̀ wọn a gbọ́dọ̀ dúró dìgbà tí ẹni tọ́lọ̀ ń bùkún báwọn ẹni tọ́lọ̀ ń bùkún tí wọ́n ralẹ̀ fún wa eléyìí tá a fi ṣe léèkí kó tó di kó a dá léèkí ó lẹ̀ àìfẹ́ kan ṣe ni ká sọ yìí dìgbà tí wọ́n bá kọ́ mọ́ṣáláṣí fún wa ká tó máa sin lọ. àyè wo tó bá wà nítòsí tó yẹ ká máa lò ẹja ti máa kó àwọn máa ń kí ó bẹ̀ láti sìn torí gbogbo jimá tí ọba da àtàlátà láti mà kọlọ̀ ọba kó jẹ́ kọ́ da fún wa. jazakumullahu khairan ọlọ́run kò bá san yín ní ẹ̀san lóore gbogbo ìgbìyànjú akitiyan yín lórí bí Islam yóò sì máa lọ sókè bí yóò sì máa da fáwọn mùsùlùmí ọlọ́run bá kọba san yín ní ẹ̀san lóore kò ní jẹ́ kọ́rọ̀ yín láéláé ọlọ́run kò ní jẹ́ kí máa yín bá gbogbo àwọn ọmọ yìí náà pátápátá náà kò sí ọlọ́mọ àrídùnú kó jẹ́ wọ́n nìkan wọ́n yanjú àtọmọ ìkọ̀kan wa náà àwọn ìbéèrè ti pọ̀lẹ̀ níbí wọ̀nyí màá bẹ̀rẹ̀ láti ìbéèrè tí ẹnìkan béèrè pé òun rí ọmọbìnrin tóun fẹ́ fẹ́ níyàwó òun sì mú lọ sọ́dọ̀ àwọn òbí òun lẹ́yìn ìgbà náà òun ṣe ní àjò kóun tó dé àwọn òbí òun ti lọ sọ pé kí ni ìdájọ́ irú ìgbéyàwó bẹ́ẹ̀. ìbéèrè ẹlẹ́ẹ̀kejì wọ́n ní ẹni tí ń lọ bá oníyẹ̀mí wò àbí ẹni tó mú jálà tí ń ṣiṣẹ́ jálà bí sálé pé ní ọmọ ìyá wa kí mùsùlùmí ọmọ ìyá wa nílẹ̀gbà tá a ti ṣe ìkọ́ ọmọ tó fi jà lórí ẹ̀. ìbéèrè ẹlẹ́ẹ̀kẹta wọ́n ní kí ìdájọ́ ìmọ̀sòkú lẹ́yìn ọjọ́ mẹ́ta ọjọ́ mẹ́jọ ogójì ọjọ́ kéèyàn wá rẹ nìkan nu ọmọ ìyá yẹn pé tẹ́ pé mọ̀lẹ́bí ni wá àwa ni kó wá bí ìparí òkú ó wá lóun ọ̀wá ṣé kò já ni bá àbákan náà ni wọ́n ń ṣe ìdájọ́ rẹ̀ wọ́n ní bákan náà ìdájọ́. ìmáka alkùránì lórí níjọ́ jímọ̀ lórí máìkì àbí ìmáṣe wá kí màmú tó bẹ̀rẹ̀ kútúbà jùmọ̀ kí ni ìdájọ́ yẹn náà. náà wọ́n ní báwo lobìnrin ṣe ìmọ̀ obìnrin níbi ìrun kíkí báwo ló ṣe kó mi ò gbọ́dọ̀ tó bá fẹ́ kírun. wọ́n ní bákan náà kí ni kí ìdájọ́ kóbìnrin ọmọ kópa níbi àwọn social media kí ni ìdájọ́ irú nǹkan bẹ́ẹ̀. wọ́n ní kí ni ìdájọ́ ìmọ̀ lọ ka kùránì ní pé ìyẹn fẹ́ sí ilé tuntun ó wá kọ́ ìyẹn lọ láti lọ ka kùránì lẹ́nà yóò tún pa ẹran àdúrà pé kí ni ìdájọ́ irú ẹni bẹ́ẹ̀ àpé ìbéèrè kan náà bẹ́ẹ̀ ń bí tí ọfẹ́ jọ mo wá ìpè ránṣẹ́ pé bóyá kí ẹni tí ń kó àwọn ọmọ lọ sílé àwọn ọmọ ilé kéwú ń kó wọn lọ sàdúrà ibi tí wọ́n ti ń sílé pé sẹ́yìn náà wà lára tẹ́ríyà ni ara béèrè tí wọ́n béèrè náà nìyẹn bákan náà wọ́n ní kí ni ìdájọ́ káwọn ọmọ máa jáde lẹ́yìn Maghrib lẹ́gbà tó rùn ti wọ̀ yìí káwọn ọmọ jáde síta sí kí ìdájọ́ rẹ̀. Okay. kó tó di pé nínú àádìgbọ́n wọn sọ̀rọ̀ lẹ́ẹ̀kan nípa pé tí a ismu muslim táwọn kan ti rà ní àná ó sì tún wà báyìí náà tí wọ́n bá nídìí kó tó di pé áàpù níbí báyìí àtàwọn tíra mi náà tí ó sàǹfààní fún wa ni wọ́n ti tó kalẹ̀ mẹ́yẹn kí a kàn sí afa. wọ́n ní ní ìdájọ́ ní ìrọ̀lẹ́ yìí ìbéèrè kan wáyé ń pa pé ẹ sọ̀rọ̀ ń pa pé bóyá kóbìnrin kan kó lọ kọ́kọ́lé kó kó lọ kó fọkọ́lé tó wáyé pé inú ọkọ dùn sí ọkọ náà wá lọ kó bá ìyàwó ń bí nílé tíyàwó ń gbé sí kó bẹ́ẹ̀ nínú Islam. wọ́n ní kí ni ìdájọ́ ìmọ̀ fọwọ́ bójú lẹ́yìn ìgbà tá a bá ṣàdúrà tán. wọ́n ní ìdájọ́ àjọ dídá pẹ̀lú owó òkú pé tí èèyàn bá dájọ báyọ̀ oṣù kan ọgbọ̀n ọjọ́ ni mọ́kàndínlọ́gbọ̀n lẹ́yìn òkú ẹni wọn ó yọ owó òkú ẹ̀yọ̀ kan mẹ́ẹ̀kí ìdájọ́ rẹ̀. bákan náà kí ni ìdájọ́ kí èèyàn supo kí àbúrò supo ẹ̀gbọ́n rẹ̀ nígbà tí tuntun sí ọ̀ràn ni kí ni ìdájọ́ rẹ̀. náà wọ́n ní kí ni ìdájọ́ ká sọ ọmọbìnrin ní mọ̀rùzú kan. wọ́n ní tí a bá fẹ́ ṣe ayẹyẹ ìsílé báwo ni a ti máa ń ṣe wàlímà ìsílé wọ́n ní kí ni ìdájọ́ ẹni tó ní ìyàwó méjì ó pa ìyẹ́létì kò yà sí àlímà ìyàwó nìkan ló gbájúmọ́ kí ni ìdájọ́ orú ẹni bẹ́ẹ̀ bákan ìdájọ́ oúnjẹ Christmas wọ́n ní kí ni ìdájọ́ ìyàwó àtọkọ tó ṣẹ̀ṣẹ̀ di mùsùlùmí wọ́n wá bímọ ṣùgbọ́n àwọn oṣù yìgì sí ọmọ yẹn sí wọn ó ọmọ yẹn àbí báwo ni wọ́n ṣe pẹ̀lú ẹ̀ tí wọ́n pẹ̀ ẹran fún. wọ́n ní kí ni àtibọ̀tán òkúrọ́ bákan náà ìdájọ́ kéèyàn máa dìyàn sínú. Si wọ́n ní kí ìyàwó máa pe ọmọ rẹ̀ ní ọkọ mi ọkọ mi kí ni ìdájọ́ rẹ̀ ìbéèrè lẹ́yìn tí ẹ̀ bọ́ bá nídìí àfikún wọ́n rà pé tí ẹ fi bẹ̀rẹ̀ ọ̀rọ̀ ní ànánà nìyẹn wọ́n lẹ́yìn ìgbà tẹ́ ti ṣàlàyé ojúṣe mùsùlùmí sí mùsùlùmí pé ta ni mùsùlùmí gan ìmọ̀ bóyá bẹ́ẹ̀ bá ní àfikún lórí ẹ̀ wọ́n ní ẹ̀dàkùn ẹ̀bá àṣàrẹ̀ yìí nípa ohun tí wọ́n ń pè ní àkídà torí ẹnikẹ́ni tó bá ti ṣàṣìṣe wọ́n sọ kò lákìídà kò lákìídà pé kẹ́ bá ń ṣàlàyé ní nípa rẹ̀ wọ́n ní ọmọkùnrin tó ṣẹ̀ṣẹ̀ wọ yunifásitì táwọn òbí rẹ̀ wá fẹ́yàwó fún torí ẹ̀ àwọn mọ̀lẹ́bí wá ń sọ pé ẹfẹ́ báyé ọmọ jẹ́ ni ọmọ tó ẹsẹ̀ ọmọ tí ó ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ léèwé tẹ̀ tó wá lọ fẹ́yàwó sídìí wọ́n sì fẹ́yàwó fún kọ́mọ́ bá ṣe jìnnà wọ́n ní ojú ní Islam fi wò wọ́n ní ṣé dandan ni ìbòjú ni yàtọ̀ sí nìkọ́ọ̀bù tàbí jẹ̀lúbáàbù wọ́n ní kí ni ẹni ní ìdájọ́ ẹni tó ń fi owó aráàmù ṣiṣẹ́ ṣùgbọ́n wá fi ń ṣe inú síbi halali wọ́n lè lápèjúwe ẹni tí ń ṣòwò kí ni wọ́n ti ń pè bọ́yá tẹ́tẹ́ wo tẹ́tẹ́ ó jẹ wo tẹ́tẹ́ ó wà lọ fi kọ́ mọ́sálásí. wọ́n ní àdó àwòlálẹ́sí fún bàbá bàbá yẹn ti bá mu ọtí àbí ń wùwàkuwà wọ́n ní àsìkò wo ni a lè ṣe duawul istikhara ṣé kí a tún sálámà ní àbí ìgbà tí a bá sálámà. a ní ìdájọ́ kí mùsùlùmí ọmọ pé mùsùlùmí ọmọ ìyá rẹ̀ ní kèfèrí kí ni ìdájọ́ wọ́n ní ẹ ti sọ̀dájọ́ pé ìyàwó àtọkọ ìyàwó wọn ò gbọ́dọ̀ jókòó papọ̀ níjọ́ yìgì wọ́n tó bá já pé àwọn òbí bá jẹ́ obìnrin nípa láti fẹ́ ọkọ báwo ni ọmọ náà ṣe ṣe níjọ yìí. wọ́n ní ojú wo ni Islam fi wo ọkùnrin ó fẹ́ obìnrin tó ti bímọ mẹ́ta síbì kan tó bá ti wá dijọ́ tí oorun kan obìnrin ọlọ́mọ mẹ́ta yẹn kò ní jẹun bẹ́ẹ̀ wọ́n ní kí ni a lè ṣe fún obìnrin tí kò jẹ́ kí ọkọ rẹ̀ fẹ́ ìyàwó kejì wọ́n ní ìjẹ́ ó kí mùsùlùmí kí ó máa lọ da ibi wáàsí mùsùlùmí ẹgbẹ́ rẹ̀ kó má lọ da ibẹ̀ kó má lọ da ibi wáàsí mùsùlùmí ẹgbẹ́ rẹ̀ rú. kò sí nǹkan kan mọ́ ẹ̀yin wò. wọ́n ní ok. alhamdulillah oníbẹ̀ẹ́sẹ̀ bẹ̀rẹ̀. pọ̀ ní ti àlè dáhùn gbẹ torí pé ọjọ́ ti lọ ìwọ̀n bá lè dáhùn ìbéèrè mi náà wà ń bẹ tó yẹ pé kò nítumọ̀ ẹlòmíì kà so eléyìí pàtàkì pé ká má wọn. náà àwọn béèrè mi wà bí ìta ni kí wọ́n ti mà fẹ́ fẹ́ tí ò ní tum kékin ní dájọ́ tẹ̀blík ta ló ní kó ṣe tẹ̀blík ọjọ́ ìbò ti ṣiṣẹ́ jà rẹ̀ ẹnìkan ó ní òun ti mú ìyàwó tó ń fẹ́ fẹ́ òun mú lọ sọ́dọ̀ bàbá òun ṣùgbọ́n lẹ́yìn rẹ̀ lòun á lòun dálẹ̀ kóun tó dé bàbá ti lọ bóun fẹ́ yàwó kalẹ̀ kí ni ìdájọ́ ń tán ṣe ń tán ṣe dà síbí wọn náà lọ sọ pé ń tán fẹ́ fẹ́ nù so lẹ́yìn wá gbaná ìwọ fẹ́ máa ba àsìkò jẹ́ nítorí pé ọ̀pọ̀lọpọ̀ nínú àwọn ọmọkùnrin wọn serious ìwọ ló sọ pé ọfẹ́ fẹ́yàwó jẹ́jẹ́jẹ́ bàbá rẹ̀ jókòó ọlọ́fi hàn bàbá pẹ́ni tó fẹ́ fẹ́ ni ẹ̀ṣẹ̀ wo lọ́wọ́ fẹ́ kà sí bàbá lọ́rùn tó bá pẹ́ni tó fẹ́ fẹ́ náà lọ́fẹ́ kalẹ̀ fún ọkọ tó dé bàbá kárí láì tó yẹ kí gbogbo bàbá ọmọ àṣẹ nù pàápàá jùlọ ọlọ́ọ̀lọ́mọbi tó lọ ọ̀ọ́sọ́bi tó lọ irú à ń lọ lóyìnbó rọrùn tó bá dé tán ọmọ ọlọ́mọ lè ti sá lójú ẹ̀ yóò lò wọ́n fẹ́ fẹ́ má yóò máa wá lọ máa wá gírèsì yóò máa wá dọ́kásì ní Paris lórí rọ́ àfà ó sì ti fi Fatima òfìsílẹ̀ ń bì Aisha òfìsílẹ̀ ń bì Muslima òfìsílẹ̀ ń bì kí ló ṣe ọ́ nítorí kí bàbá rẹ̀ ó ṣe gánà ti ṣe òun kó o tètè gbájúmọ́ ìyàwó rẹ̀ tó o bá di ọlọ́run forí sí tẹ́lẹ̀ náà kì í ṣe dandan kọ́ wà ń bẹ̀ kó o tó so yìí ẹ̀hẹ́n bàbá ti bọ́ fẹ́ lẹ́ àdúpẹ́ fọlọ́ wọ́n ní ẹnìkan ọlọ́ọ̀lọ́yìn àwọ̀ ọlọ́ọ̀lẹ́ alágbègbà ṣé ọmọ ìyá náà sì nínú Islam àkọ́kọ́ ilé oyin àwọ̀ kìí ṣe ilé imam èsì lọ́lùmọ̀ nípa Islam ilé ẹni tí ó purọ́ tán jẹ́ kó máa ń tọ́pa mà ní. ẹ̀sìn Islam wa sọ yìí pé ẹnikẹ́ni tó bá lọ sílé oníyàwó tí oníyàwó yẹn tí eléyìí wá dọ́dọ̀ rẹ̀ ti ń bi léèrè béèrè ó dáhùn kò dáhùn oníbèèrè tó lọ bá òun yọ pàdánù sọ láti ogójì ọjọ́ tọ́ba wa dọ́ ọ lóòótọ́ gbàgbọ́ kó àkíkà hmm, ó ti di kèfèrí ẹ̀yin náà lè dáhùn nísì tọ́ba wa pé ńgbà tó lọ ba ni babaláwo dáhùn dáhùn gbàgbọ́ yọ pàdánù ogójì ọjọ́ mùsùlùmí náà àbí èsè mùsùlùmí mùsùlùmí náà ni ni yóò ọmọ ìyá wa ni àmọ́ ọmọ ìyá wa ọ̀daràn tọ́ba wa gba oníyàwó gbọ́ lórí tó yàwó sọ yọ pàdánù ìsàmù rẹ̀ ìgbà tó ti gbàgbọ́ sọmọ ya yín ni sọmọ ya káfíìrì sọmọ ya wa káfíìrì èsè ọmọ ya wa ọjọ́ bó ti ṣe jẹ́ tọ́ba ajẹ́ tó lọ sọ́dọ̀ wọn lọ́ọ́ dáràn báyìí torí kọ́ gbàgbọ́ bó wà ní babaláwo náà sọmọ ìyá wa ni ọlọ́mọdé kì í sọmọ ìyá wa torí pé gbogbo àwọn yẹn wò àwọn alásàsì àwọn onídán káfìrí ni wọn ọlọ́run wa sọ pé واتبعوا ما تتلو الشياطين على ملك سليمان وما كفر سليمان ولكن الشياطين كفروا يعلمون الناس السحر ọlọ́run lánàá bí sùlọ́mọ́ ò ṣe kẹfẹ́ àwọn ṣètọ́ọ̀nì ni wọ́n ṣe kèfèrí torí kọ́ àwọn ní kọ́yàn ní dán gbogbo mástà ọ̀rọ̀ àṣàṣì ọ̀rọ̀ dán kèfèrí ni wọ́n náà lọ gbọ́ yẹn ọlọ́run ló pè yín kèfèrí kéde tọ́wọ́ àmàfà kíkọ́rí tọ́ máa tanra rẹ̀ jẹ́ túbá torí ò lọ́nà tó lè jàjà bọ́ lọ́wọ́ ọlọ́run àfikọ́jẹ́ pọ́wọ́ lọ́nà ló tún bọ̀ sí eléyìí jẹba wọ́n ní òkú ṣíṣe lọ́jọ́ kẹta lọ́jọ́ kẹjọ ẹnikẹ́ni. náà láti sọ ẹni tí bá ti ń sọ pé òun máa ń tọpa mọ́ ẹni tí bá ti ń sọ pé òun ní mà nípa àkọ́kọ́ káfìrì ni lábẹ́ òfin ọlọ́run torí ẹ ọlọ́run sọ pé kó láyé alẹ́ mu man fi samawati wal ardi al-ghayba illa Allah gbogbo ẹni tí ń bẹ ń sánmà méjèèjì àti ilẹ̀ méjèèjì kò sẹ́nìkan kan tó máa ń tọpa máa fi Allah tẹ́nìkan bá sọ pé òun máa ń tọpa máa káfì káfìrì torí de eléyìí gbogbo ẹni tí máa ń serú rẹ̀ ó ń ṣe jálàbì ó ń pa ọ́dà ó ń tẹ́yàn omi ló ń lò àtẹ́lẹwọ́ ló ń wò ìràwọ̀ ló ń wò tẹ̀sùbá ló ń lò alukurani ló ń lò bíbélì ló ń lò gbogbo wọn pátá káfìrì ni wọn torí wọn sọ pé àwọn mantẹ́nì kan mafitani allah ọgá wa gan anabi muhammed sallallahu alayhi wa sallam kọ́ àfi tó bá wọlọ́n láti fi ma alimul ghaybi fala yuzhiru ala ghaybihi ahada illa man irtada min rasulin ẹni tó ń bá yọnu sí nínú àwọn ànábì nítorí bá wù ní òtún fi mà nínú mà kọ̀kọ̀ níbà ànábì sallallahu alaihi wasallam ń bẹ lórí ìrìn àjò táwọn ìyàwó rẹ̀ náà ń bẹ pẹ̀lú ẹ̀ ó ní lọ́ọ́yà Àìṣà pé kò tí ì yá fọ torí pé yan ọrùn òun ó ti bọ́ òun ọmọ bíi tọ́bọ̀tì nínú Sahara ló la fẹ́ máa wá yan ọrùn lọ à sálẹ̀ bá máa ń tọ́pa mẹ́mẹ́rin sọ pé ẹ̀ sọ́dà rí àmọ́ wọ́n bẹ̀rẹ̀ sí ní wà ní wọ́n ń wá títí tá àlùfáàjà rí fífẹ́ yọ alifajari yọ ọlọ́run sọ ayat tayammum kalẹ̀ ìjọba ni ẹ sáàsù ẹ sáàjì alọ ẹ sáàjì alọ lílé tí wọn lè ràkúnmí dìde báyìí iyan ọrùn tí wọn wá látàárọ̀ àti ràkúnmí olóṣò lè má lẹ ànábì bá máa ń tọpamọ ṣé wọn pẹmbẹ gbàtọ ga ọ bá máa ń tọpamọ bóòlù òpùrọ́ ń gbẹ́ndì kan sí wàá fẹ́ máa ń tọpamọ ó ń gbẹ́ndì wọn àti sọ. So nítorí pé ẹlòmíì ní collaboration nù wọn pẹ̀lú àlìjánu àlìjánu ti sọ fún pé ìgbẹ́ ọmọ wáńdì rẹ̀ ń gbogbo àná níbo ọba yàgbẹ́ ọ gbọ́dọ̀ tábà torí ẹ bá ní lè má ọ̀daràn lè má mu tí ń bá yín lè má mu ìgbẹ́ni tí fi ń ṣe sọ́láàtì torí pé àjọṣepọ̀ tó wà láàrin rẹ̀ pẹ̀lú àlìjánu tó fi máa gbọ́rọ̀ sí lẹ́nu ni pé sọ́láàtì òun gbẹ́ǹdì ni ọ̀ tí ànábì ọba máa ń tọpa mọ sáwọn gbẹ̀ǹdì ni ọmọ àwòrán bìlá àìsà ń parọ́ zina mà ẹ mọ ìjọ tán tí gbogbo ilé ń dàrú tí gbogbo olúga dàrú sóse ni sí òse ni sóse ni sí òse ànábì bá máa ń tọpa ṣé ànábì ò ti ń sọ kó káwọn kó gbẹmí sọ̀rọ̀ lọ ṣebí ńgbà tó lọ tó sọ àyà mẹ́wàá kalẹ̀ nínú Suratul Nur ló tó hàn pé àìsà òse zina. tó nítorí ẹ̀fúta ló wá fi tọ́ pamọ́ hàn wọ́ irọ́ burúkú mo sì jẹ́ pé tọ́ wọ́n ń ráwọn èèyàn tàn jẹ wọ́n ti sọ ọ̀pọ̀lọpọ̀ náà di màálù gbọ́dọ̀ sọ wọ́n ti màálù tán wọ́n ń rí rọ́ọ̀rọ̀ sí wọn lórí ní ayé john ìgbà bẹ̀rẹ̀ sí parọ́ má nàbì pọ́ sọ ní tí ò sọ ẹnìkan pàtẹ ìdánilẹ́kọ̀ọ́ olùmọ̀kan wá sọ fún kọ́ bẹ̀rù ọlọ́run sọ́mọ̀ pé rọ́ọ̀lù ń pa ìmọ̀ ànábì sallallahu alaihi wasallam náà ni àyẹ̀ má bínú ọkọ̀ ìṣẹ̀lẹ̀ bẹ́ẹ̀ àmọ́ àwọn màálù ni mò ń bá sọ̀rọ̀ màálù àwọ̀ ó ní ọ̀dà ẹ̀ tún máa wò ó lẹ́nìkan sọ fún àwọn jíṣẹ́ fún apá ànábì sọ pé gbogbo ẹnikẹ́ni tí ahọ́n rẹ̀ bá dé mu rẹ̀ yọ wọ́n bá ń tẹ̀ ó gbé sẹ́yìn sọ fún ọ pé màálù làwọn eléyìí <laughs> nígbà tí àwọn ẹni tí ń parọ́ táwọn èèyàn jẹ bá ti rí pé àwọn èèyàn táwọn ń tàn jẹ wọn ọ̀gbọ́n irọ́ máa lọ bẹ́ẹ̀ náà ni irọ́ máa lọ bẹ́ẹ̀ náà ni ṣé ilé ìjẹ́bù ti ṣe jẹ́ kọ́lọ́mbà tún àwùjọ wa ṣe. wọ́n á ní ìjọ kẹjọ òkú ìjọ kẹjọ òkú ogójì ọjọ́ òkú táwọn máa ṣe sọ́ba mu ni àti pé àwọn sọ fọmọ ẹ̀yà àwọn nínú Islam ike kọ́ wá kọ̀ wá ipò wo làwọn ò tó sí ẹni rẹ ni ẹ̀yin tẹ́ máa ń ṣe ijọ́ kẹta ijọ́ kẹjọ ijọ́ kẹjọ aládàdalẹ̀ ni alákòóbá ni tí ń kóbókù rẹ̀ tọ́ba yẹ pọ́lọ́ ló ń kẹ́ máa ṣe ijọ́ kẹta ijọ́ kẹjọ ogójì ọjọ́ ẹ̀ ní múra sí tó bẹ́ẹ̀ ṣe múra sí tí bá a rí ẹgbẹ̀rún nǹkan tọ́lọ̀ ní kẹ́ ẹ ṣe tẹ̀ sí ìjọ́lọ́mbá ti ní kí wọ́n má ṣe ni wọ́n wo wọ́n má gbogbo wọn bá ní kó fi wọn bá ní kó mu inú wọn fi wẹ̀ ètò bá ní wọn fi wẹ̀ mú wọn máa gbé mu. a'udhu billah jọ́kẹ̀ta bá o kí ni ń jẹ́ bẹ́ẹ̀ jọ́kẹ̀jọ bá o kí ni ń jẹ́ bẹ́ẹ̀ ogójì ọjọ́ bá o kí ni ń jẹ́ bẹ́ẹ̀ ẹ máa ti ń da àwọn èèyàn wa láàmú àṣà ni. ẹja ṣe bí wọ́n ṣe ṣe kó lè bá àríbi ṣe rí ní ti ń da Yorùbá láàmú jù bá lọ àwọn ọ̀kẹ́sìnkún kankan àṣà ló múmú láyà wọn ìdí nìyí tó bá rẹ ni máa bá wọn àwàdà náà máa fi ṣe wọn kí wọn wá ẹ ṣé ọlọ́wọ́ á dà wá sí náà náà ni dá wa ó ti mọ̀ wá Yorùbá ló dá wa Yorùbá ó ní ká má dáná sùn. A'udhu lórí di eléyìí ìbá ti ẹ̀sìn wa ẹ má gbé wọnú ẹ̀sìn wa ọmọ abú lẹni tí máa ṣe jọ́kẹ̀tọ̀ òkú ọmọ abú ní máa ṣe jọkẹjọ òkú ọmọ abú ní ṣe ogójì ọjọ́ òkú ọmọ abú ní ma sọ lọ́dọọdún ẹ bá béèrè ìdí abájọ ìdí abájọ pé tí ìwé bá sọ ọmọ abú ṣé ẹ̀ẹ̀kan máa jẹun láàrin ijọ́ mẹ́ta ẹ̀ẹ̀kan lọ́ọ́ máa jẹun láàrin ijọ́ mẹ́jọ bá jẹun lẹ́ẹ̀kan láàrin ogójì ọjọ́ ọkàn máa gbébi ní téèpù ọmọ pé bàbá rẹ màmá rẹ tí wọ́n kù tí wọ́n lọ ń ṣàdúrà fún wọn fi dáadáa ránṣẹ́ sí wọn ni àmọ́ dáadáa ìwọ òfin tó dáa ránṣẹ́ sí wọn tàdáadáa lẹ̀ ló fi ránṣẹ́ anabi sì ti sọ sallallahu alayhi wa sallam ó ní man amila amalan laysa alayhi amruna fahuwa ẹni tó bá ṣiṣẹ́ kan tí ì sàwálà ni ó ṣe é. lábẹ́ àbádẹ sí yín á dá nǹkan rẹ̀ padà fún àdádálẹ̀ tó ṣe kò tún lè gbà. ìtumọ̀ ọjọ́ kẹta tí wọ́n ṣe àtijọ́ kẹjọ àtogójì ọjọ́ ọlọ́run rẹ níjọ́ rẹ o níjọ́ kẹjọ rẹ lógójì ọjọ́ lẹ́yìn rẹ tó bá wù ọ́ kó ṣe fún. ọmọ abú àbí èso abú ẹ̀mẹ́ta péré bàbá rẹ tọ́ ló fún bíndí àló tí wọ́n fún bàbá tiẹ̀ jẹ àti ìyá rẹ̀ ọmọ abúni ọ ọmọ rere kí ni ó sì ẹ rí i pé lónìí títí di wákàtí tá a wà yìí ọlọ́mọ ẹ̀yà àdúrà tó ń kálukú wa ti ṣe fúnra rẹ̀ ó kéré jù abáṣe sọ̀làwátò khams sọ̀láàtì wákàtí márààrún ẹgbẹ́nu sọ̀láàtì kọ̀ọ̀kan ń ṣàdúrà fúnra wa torí pé Ànábì sallallahu alaihi wasallam ńkọ́ tẹ́ bá ṣe tẹ̀ṣáhùdù tán tẹ́ ṣàṣàlátù fún mi ẹ sáà di ẹ wá ìsáàdì ẹ sáà di rẹ̀ níbi aburú mẹ́rin lẹ́yìn rẹ̀ anábì wa gbogbo ètò bá wù ọ nínú àdúrà kọ́ wa sálámà ṣé gbogbo ètò bá wù nínú àdúrà kọ sálámà ó àṣàdúrà fúnra wa ní láti kọ̀ọ̀kan ẹ̀mí ló láti ṣàdúrà tó kéré jù lónìí ẹ̀ márùn ìwájú ọ̀ṣàdúrà fúnra rẹ̀ lẹ́ẹ̀ márùn lójúmọ́ ọ̀ arántí bàbá ti má ọjọ́ pọ̀ láti sánmà rántí ìyá má رب اغفر لي ولوالدي وارحمهما كما ربياني صغيرا nínú sọláàtì rẹ a ẹ wá dúró oore tí ọmọ lọ bá bàbá wa ẹ wá dúró oore tí ọlọmọ bá yá wa torí ẹ táwọn ọba rí kọ náwó rẹ sáwọn nínú táwọn olùmọ̀ sọ wọ́n ní tí ọmọ bá máa ń ṣàdúrà fóbi rẹ̀ ńjojúmọ́ tí máa ń ṣàdúrà fóbi rẹ̀ ńjojúmọ́ tí ọba fi lè dá dúnjọ́ kan àwọn òbí yẹn wà nù dààmú pé kí ló sí ọmọ tí òfin fi ránṣẹ́ sáwọn lónìí ṣe wá wọ ọmọ abú tó ń ṣejọ́ kẹtọ òfò tó ń sogójì ọjọ́ àdánù tó ń ṣejọ́ kẹjọ ọ̀ránù ṣé ọmọ rí lẹ́pẹ́ lẹ́yìn ọmọ abú ti rí akramakumullah ẹni tí máa ń fẹ́rù rẹ̀ pé kọ́gbẹ́yìn òun kọ́ ní awọ́ kárí àdúgbò fọlọ́ tó nítorí di eléyìí báyìí ẹni tó tún máa ṣépè fúnra ló kọ́ pé àwọn ń ṣàdúrà tó bá ṣejọ́ kẹta bá ṣèjọ́ kẹjọ tó bá ṣogójì ọjọ́ pé ọmọ òṣèlú ẹ̀ fún wọn náà epo ní ẹ̀ <laughs> torí de lọ́lọ́kọ́ sànù wa ẹni tó ti ṣerú ẹ̀rí tọrọ àforíjì o kọ́ a máa ṣàdúrà láti sin lọ fóbi ẹ lójoojúmọ́ ní gbogbo ìgbà ṣé mo fẹ́ ṣàdúrà fóbi mi ṣe wá bùkátà kí n gbé kọ́ńtrákì ẹ̀ fáwọn èèyàn ta ni bàbá rẹ àti ìyá rẹ gbé kọ́ńtrákì tiẹ̀ fún kó tó bí ọ wọn á pàpà àwọn àfáà kan ẹ bá ka dàláìlù ẹ bá ka yasin ẹ bá ṣe fìdáwù ẹ bá gbogbo àti irọ́ lásán yóò bá kírètì ọ̀nà oúnjẹ ẹ̀yin tẹ́ ń jẹ náà sọ́dọ̀ sí ẹran òní bẹ́ẹ̀ náà koríko ọ̀tẹ̀ láyé sá so nítorí di eléyìí báyìí ọlọ́njẹ agan ó jẹ́ bó ti ṣe jẹ́ odijọ́ títí ẹ̀ náà bá ṣe ọlọ́mọ àbọ̀gbẹ́sìn yìí bọ̀ gbọ́ yìí nítorí níjọ́ tí bàbá rẹ̀ bá kú nísìn tọ́wá ló ti gbọ́ súnà kan yé o ti ṣe kínní tó ní àní ṣe kínní àní kan gbọ́dọ̀ kọ́ agbada wá bì bó ṣe jọ́ kẹta ń sogójọ́ táwọn àti rẹ̀ bá sọ bá bá tó wá bí dọ́kọ̀ táwọn ṣe nìyẹn ẹ̀sọ́ màálù malẹ̀ <laughs> màálù dá lọ́dọ̀ Yorùbá <laughs> la hawla wala quwwata illa billah tó ìjọ náà là ń mọ̀ lálù súnà lódodo lọ́pọ̀lọpọ̀ alùsùnà rọ ẹnu lásán ìjọ tó bá ṣẹlẹ̀ tẹ́lẹ̀ mọ̀ pé ah ẹ bá yẹ ẹ má bínú staff pé a káwọn má bínú àbí kọ́ lọ́wọ́ má bínú. ajẹ́ bó ṣe jẹ́ wọ́n ní ká máa gbé Al-Qur'ani jọ júmọ́ à ṣáájú kí ìmáàmù ó tó dé sínú ẹ̀rọ amóhùnbúgbẹ̀mù àti ká máa ṣe wáàsí kí ìmáàmù ó tó dé sáwọn èèyàn létí kí ni dájọ́ ẹ̀ àdádálẹ̀ lọ́jọ́ júmọ́ àyìn àwọ̀ fẹ́ gbọ́rọ̀ ẹni bọ̀dì ṣáájú ká tó gbọ́ kútúbà tá a bá ti gbọ́ kútúbà tán tá a ti ṣe sọ̀láàtù jùmọ̀ ẹni bá ní ìdánilẹ́kọ̀ọ́ kẹtọ́ fẹ́ ṣe kó fi sẹ́yìn jùmọ̀ rògbò yé wa a máa kí alukurani sínú mike yóò máa gbé jáde kò sínú súnà ẹja parí jùmọ̀ àná lẹ́yìn náà tá a bá tún parí jùmọ̀ àná alukurani lọ fẹ́ ké táwọn èèyàn bá ń pariwo ó lè kí alukurani nítorí pé tá a máa ń pariwo ó mọ̀ dẹ́ṣẹ̀ sọ ọlọ́run sì sọ pé torí pé wọ́n fẹ́ kí alukurani káwọn èèyàn tún wájẹ àti mu tiwọn má sọ ọlọ́run sì ṣe lófin pé tó máa ń kí alukurani kí kálukọ́ gbẹnu lọ́wọ́ àsìkò tí wọ́n sì ń kí alukurani sí ó di wọn lọ́nà wíwá ìjẹ àti mu wọn torí ẹ̀ wá sí ṣáájú júmọ́ kò sí nínú nǹkan tí súnà mu wa wọ́n ní báwo ni ìmúra obìnrin ó ti ṣe máa jẹ́ nígbà tó bá fẹ́ ṣe sọ́lá yóò bo gbogbo ara rẹ̀ nù pátákó yóò bo òkè ẹsẹ̀ rẹ̀ tó bá yẹ pé gbígbàgẹrẹ aṣọ yẹn ó gbàgẹrẹ débi kó bo ẹsẹ̀ rẹ̀ alihamudulilayi kò gbàgẹrẹ débẹ̀ kó fi nǹkan kan bo ẹsẹ̀ rẹ̀ tẹsẹ̀ yẹn ò fi ní hàn lókè tí àtẹ́lẹsẹ̀ rẹ̀ bá hàn nígbà tó forí kalẹ̀ kò sí tó ṣe sọ láti rẹ̀ àmókè ẹsẹ̀ kò gbọ́dọ̀ hàn ọwọ́ rẹ̀ àti ojú rẹ̀ ó lè hàn nínú sọláàt nígbà tí máa ń ṣe sọláàt àwọn olùmọ̀tò sọ pé tí ń bá ń ṣe sọ láti yẹn níbi tí ọkùnrin míì tí ọ̀lẹ́tọ̀ sí ti lè rí i ó tún tọ̀nà kó fi nǹkan bójú rẹ̀ mo rò pé yé wa ha so eléyìí òun ni ní múra obìnrin àmọ́ wọ́n á wọṣọ gbogbo ojúgun rẹ̀ ni wọ́n rí gbogbo pọ́npọ́dọ́ apá rẹ̀ ló jáde síta wọ́n á ní kí ló dé ọ̀rọ̀ ni ẹ̀ ọlọ́run ní wo gbogbo eléyìí bá yóò wo yóò wo torófin ọlọ́ọ̀ni ọba àjẹnu yàrá rẹ ló ti ń ṣe sọ láti nìkan kún orí ọ kò bá jọ kọ rẹ nìkan lọ́wọ́ à ń bẹ̀ ọ gbọ́dọ̀ bo gbogbo ara rẹ. wọ́n ní sóbìnrin tó lè máa kópa nínú àwọn báwọn èèyàn ti ṣe ń bára wọn sọ̀rọ̀ tí wọ́n máa ń fọ̀rọ̀ wérọ̀ jomitoro ọ̀rọ̀ lórí àwọn ẹ̀rọ ayélujára nìsí. bí kọjá pa ní WhatsApp group. àbí àwùjọ exchange ọ̀rọ̀ lórí Facebook kò sí tó burú bẹ̀ ká sóbìnrin tí wọ́n sì sọ màtà báyẹn kóbìnrin sóbìnrin náà tí wọ́n kú gidi ọmọ àta ni wọ́n bòbìnrin jẹ o àmọ́ obìnrin ọ̀wà lọ wà nù gúrúùpù àwọn ọkùnrin à yóò bí nǹkan tí ọ̀dà yóò bí nǹkan tí ọ̀dà eléyìí gbogbo à wọ social media obìnrin à ń lo fóònù gan tó lè já wọ social media a ti rí pé kò yẹ káwọn obìnrin ọmọ lóru àwọn fóònù yìí aburú ni máa bí fa ọ̀pọ̀lọpọ̀ obìnrin ti tàtàrí rẹ̀ lé ọkọ wọn ti pàdánù ọkọ wọn nítorí gbà tó yẹ pé ìgbà tó whatsapp on chat ọlọ́kùnrin gbogbo àwọn àwàdà ẹ̀kẹ́ tó lè ebi àwọn ọkùnrin kan lọ ipò orí nínú sẹ́ẹ̀tì ìyàwó òun wọ́n ní bèbí kan àti wọ́n máa ń yà síbi àwọn ọmọ àwọn bèbí yẹn kí ni sẹ́ wọn àbẹ́rẹ́ rí nǹkan ẹ̀sẹ̀ mo rò pé náà ra àwọn bèbí rí àwọn bèbí yẹn wọ́n ní ọ̀kan wà ń bẹ̀ jẹ́ pé sọ́mà yà wọ́n kọjú ara síra pé eh, mo nídìí rẹ nù báwo ṣe bá nu fóònù ìyàwó nù wọ́n ti yára wọn lónìí fóònù kan jẹ́nẹ́rálì fóbìnrin ó léwu. ó ti ṣẹlẹ̀ nílẹ̀ lárúbáwá kan ọ̀rẹ́ lọ́ba ọrẹ rẹ̀ jẹ́ nílé ọkọ ó wá kọ mẹ́sẹ̀gì burúkú kárí pé ah, mo gbádùn ẹ lánàá pọ̀ ó dùn ó dùn láì sẹ́ran màálù ọkọ bá tọkọ rí nu fi kọ ìyàwó nù ẹ̀yìn tí wọ́n padà mọ̀ ọkọ ọ̀gbọ́n tọrọ ẹkọ lọ sànù àwọn obìnrin ọmọ wò ń gbà mí kẹ ẹ á sọ pé ká máa ń ṣe kínní ẹ lọ mí fóònù onítùmọ̀ fún fìtílà ní fi wá kìí ṣe bísínẹ́sì ló ń ṣe kìí ṣe pé nǹkan pàtàkì kan lọ fẹ́ fi gbọ́ yọkàn máa tẹ nìyọ máa tẹ títí tí ètẹ àṣetán tí wọn lọ mọ wa lè ka ẹ̀yin ọmọ pé fóònù yìí nìsín ọ̀pọ̀lọpọ̀ wà tó yẹ pé ranù làwọn wá kò níṣẹ́ méjì ju ranù lọ so astima ní ìtọ́ba pé àwọn fóònù tí wọ́n ń lò bóyá digit number mẹ́sàn-án tẹ́ bá tẹ digit number mẹ́sàn-án tí máa ti máa sábà bẹ̀rẹ̀ rẹ̀ yọ bọ̀ sílẹ̀ ẹnìkan náà ni yọ bọ̀ sórí fóònù ẹnìkan náà ni ẹlòmíì tó bá ti tẹ tó bá ti kóbìnrin ló gbé obìnrin dáràn nù wọn lè lé ọkọ̀ láàyè ẹjọ máa sùn lóru lẹ́bàá ní tí kò lù wọlé ẹ̀lọ́ ẹ̀lọ́ dìá ẹ́ o kíkọ́ bá gbọ́rùn lọ́sọ orí ló ti kọ́kọ́ fò lọ pé ṣé ṣé èsì pé nọ́mbà yìí ṣèṣì wọlé èmi náà mọ ẹni tí ń pè mí àfà lẹ́yìn ìṣẹ́jú mẹ́ta ó tún wọlé bó tún ṣe dà àwọn bẹ́ẹ̀ sọ pé àyè fúlíṣà àrùn rọ́bìṣì pé ẹ̀lọ́ dìá àìrílẹ̀ lọ́rùn. wọ́n lé ní ọkọ̀ torí ẹ ẹ rí àwọn nǹkan yìí wọ́n máa ń pè ní silahun dhu haddayn nǹkan ìjà níjọ́ ìpẹ́nu méjì lónìí wọ́n lè lò fún dáadáa wọ́n lè lò fàyídà ìdá rẹ̀ lọpọ jù lọdọ ọ̀pọ̀lọpọ̀ tó ẹja sọ́ra fún ayé ìgà ń bàjẹ́ mọ́ pọ̀lọpọ̀lọ ẹ dáhùn obìnrin tó lùzì lọ́kọ́ nítorí nǹkan yìí kò ní fẹ́ rí fóònù mọ́ láéláé yọ sọ mọ́lẹ̀ ni eléyìí jẹ́ bó tọ́ wọ́n ní bóòlù yẹn táwọn máa kí kuraani táwọn bá fẹ́ sílé tuntun àti táwọn bá fẹ́ sílé táwọn àwọn máa pẹran. àti kíkín ìdájọ́ àfa àtúkọ́ àmàkíw rẹ̀ lọ ibi àti kí alukur'ani sílé tuntun gbogbo àdádálẹ̀ náà. ńgbọ́n la lọ́lọ́ ti sọ pé ẹ máa kí alukur'an torí kí wọ́n fẹ́ sílẹ̀ òun wá sọ pé ńgbọ́n wọ́n ti sọ pé ká máa kì mo rò pé àwọn wá sọ pé al-aslul-mana hatta yarida nítorí jẹ́ yorùbá mọ̀ òfin wọn kà yí máa lọ ni òun ní ká má ṣe ńgbọ́ ẹ̀rí wò wá lónìí ká má ṣe so àwọn sọ pé òfin ṣẹ̀ríà ni pé nǹkan kan ọ̀tọ́ ká ṣe ní ìjọsìn ó dìgbà tẹ́rì bá wa pé ẹ̀sìn ẹ̀rí tó wá ní ká ṣe ni kí wọ́n wà tí wọ́n wàhálà bá torí de eléyìí àdádálẹ̀ ni tó bá a ní gbogbo nǹkan àjọyọ̀ ni lọ́dọ̀ tiwọn mo kọ́ lé ṣe di pé gbogbo ayé ọmọ wa ṣe bẹ́ẹ̀ yìí náà lẹ sọ pé tíṣu ẹni bá ta mo rò pé òwe òun ti máa ẹ̀yin náà lẹ́sìn sọ pé gbogbo aláǹgbá ní ń dakùn délẹ̀ àmì tínúrun tọ́ba tàka kàńkọ́ tínúrun sẹ́ẹ̀mà ẹ̀ kúkú ní mà ẹ̀yin náà lẹ́tù fọ ara yín pé wàhálà wàá bára yín torí pé yorùbá at the same time orin ẹlẹ́gàn fọ́ wọ́n ti bọ́ látàní so lójú àwọn ẹlẹ́gàn wa ó ti dáa ẹ̀yin náà wá wò torí wọ́n tún fẹ́ràn kárí mi ìdí nu tó fi jẹ́ pé gbogbo eh, bí sọ ẹni bá ta àtàwọn gbogbo àwọn owó èlò gbogbo ẹ̀ náà gbàgbé náà lẹ́sùn kojúkojú wa lè a ta ló yẹ kápá abánlé wọ́n sì ń gbélé rẹ̀ ọ̀ ń gbádùn ẹnìká ah, ẹtí kó wá lè yín ni adúpẹ́ ah, fọlọ́ fèsì pé mo ti kó wá lè mí adúpẹ́ sòbó ṣe ká máa ṣe ilé ayé wa nù yéésì kíkọ́ kọ́lé dáadáa kọ́ lọ́ máa sun àárín màálù o ilé rẹ náà ló ń gbé torí kọ́ ló ń fẹ́ tó bá ṣèdẹ̀ra fẹ́rú kó o rí àpẹẹrẹ rẹ lára rẹ ẹ máa mọ sílé ẹ máa bọ̀ ẹ máa kéèké nìtumọ̀ àtúnra mọ́tò ẹ máa bọ̀ á ṣe kéèké kín so eléyìí túmọ̀ sí pé Islam kọ́ wa pé tẹ́ bá kó lọ tuntun àbí kíbi tẹ́ bá wọ̀ láyé tẹ́ bá ti kọ́kọ́ wọ bẹ̀ nígbà tẹ́ ń kọ́kọ́ wọ bẹ̀ a'udhu bi kalimatillahi tammati min sharri ma khalaq ó ti tó. nínú lẹ́yìn ẹ máa ké suratul baqara àti ali imran ẹ máa ké gbogbo àwọn ṣètọ́nù ní bá ń gbé bẹ̀ ó ti tó. ẹ̀yin ní ká ẹ máa ké kése pẹ́ gbé kásẹ̀tì sùn àbẹ́pà àfa kan tí ó gbowó sẹ́ rárá o ẹ̀yin lẹ́yìn máa ké gbogbo ẹ máa ké gbogbo àṣetọ́nù ní bá ń ọjọ́ wọ́n fọbẹ̀ wọ́n fi pa ògiri yín láró pé kíni olórí ibú náà kọ́lé <laughs> yóò bá lẹ̀ tó wọ́n ní kíni ìdájọ́ ká máa kọ́ ọmọ jáde lẹ́yìn ìgbà tó rùn bá ti wọ̀kọ́tọ́ torí àsìkò yẹn àwọn ṣètọ́ ni wọ́n ń jáde àwọn ọmọ kínkínkín ẹ kó wọn sínú ilé ìmọ̀ àwọn ọmọ títí ń yọ ọrùn pé àwọn ọmọ ọdún mẹ́wàá kankan tó jẹ́ pé wọ́n ní kẹ́ bá wọn wí tí wọ́n bá ṣe sọ́láàtì kò sí wàhálà kọ́ lọ sí sọ́láàtì ìbá ti parí sọlá kọ wọlé sẹmọ pé ńgbà yẹn ti kọ́ wọn láwọn àtàr tí wọ́n fi máa wá sọ lọ́dọ̀ Allah ìgbà tí wọ́n jáde ìgbà tí wọ́n wọlé wàhálà kẹdà. wọ́n ní obìnrin kan kọ́lé wàtí wọ́n kọ́lé wa kó tọ́ lọ kí ló burú mẹ́ kí ló kan Islam pẹ̀lú lẹ́yìn kí ló kan Islam pẹ̀lú lẹ́yìn bàbá kó lọ lé ìyàwó ìyàwó ìyàwó ọba àkọlé kó kó lọ wọ́n lọ kò sí nǹkan tó kan Islam pẹ̀lú eléyìí ó fi hàn pé ìfẹ́ ń bẹ láàrin wa àti ìyàwó rẹ̀ nítorí pé wọ́n ní ká ró sọmọ́dì ká ró dì má sọ kídìí ọ̀sá máa ti gbé wò abẹ́yìn ò lè kó lọ lé ìyàwó yẹn lómi wò pé irú kí lélẹ́yìí. <laughs> gbàdí ọ̀tọ̀ ọ̀tẹ̀ pamẹ́rẹ́ ọ̀lẹ́ burúkú ọkà ọmọ lọ́sọ̀ mẹ́tì ọmọ lọ́sọ̀ mẹ́tì ìyàwó sì ti sara kúsá ọmọ tó sẹ́ àti alhamdulilah ṣé ẹ máa gbélé àyà ni ọkọtọ ìyàwó rẹ lọ ni ọlọ́ọ̀bù wọn náà láṣìírí ọjọ́ ẹgbẹ́ ti ṣe jẹ́ ìsìláàmù kàlí kò sí tó burú bẹ́ẹ̀ àmọ́ túmọ̀ sí pé ọkọ lásán ni ọ ọkọ lásán ọkọ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ nítorí pé wọ́n lọ yẹ kó kọ́lé ìyàwó rẹ̀ ọmọ gbé èyàn kàkà tó fi wá kó lọ pẹ̀lú ìyàwó rẹ̀ ọ̀hún ọ̀rọ̀ háyà létí ìyàwó rẹ̀ ọmọ gbé náà ni ẹ fi lè rẹ̀ háyà. torí pé ojú ti rẹ tí Islam ní kò ṣe ni kíkọ wábi tí ìyàwó rẹ̀ ọmọ gbé fún kí kí ìyàwó wábi tí wọ́n máa gbé fún ọkọ inú ẹ̀ lé ní. ìyàwó rẹ̀ kọ́lé ilé àwọn ọkọ wọ́n ń pè ní ọlọ́ọ̀lẹ̀ ní àgbẹ̀ gbogbo lé nílẹ̀ Yorùbá ló ló kọ́ ilé àwọn ìyàwó ilé alákàrà ọkọ wa ṣòfin ìgbà tó ti ri pé ìyàwó kọ́lé yọ pé ọkọ síbẹ̀ pé ilé ọlọ́ọ̀lẹ̀ nàmbà tù sẹ́wọ̀n kó ti jílé gbà. so dípò kọ́kọ́ pé ilé alákàrà nàmbà tù sẹ́wọ̀n kákàrà ọmọ ìyá ni wọ́n so ọkọ wa ni kọ́kọ́ lé ọlọ́ọ̀lẹ̀ nàmbà tù ó ti jálé gbàmọ́ ìyàwó ké gbaná lòun tó kó lọ ó lè tó nítorí kíyàwó náà ṣe ni pé wọn náà máa gọ̀ wọn náà máa gọ̀ ẹ rí para arọ tí yorùbá máa pa fúnra ibi tí wọn bí wọn náà wọn sanwó máa gọ̀ owó máa gọ̀ ọ̀rọ̀ tí yorùbá máa gba àwọn àfa yorùbá àbẹ́rẹ́ rí nǹkan ẹni tí wọ́n sanwó máa gọ̀ fún tún gọ̀ kò yẹ kó bá so wọn náà máa gọ̀ so má bọ̀ kọ́ pé kó abọ́ gbélé ọlọ́ọ̀ni lè náà fún ìrùn mi màkìtẹ̀sẹ̀ bó wàlẹ́ nífà ìnàṣọ ibò mímọ tẹ̀sán àwọn ọkùnrin wọ́n nípìn nínú tí wọ́n ṣiṣẹ́ tùjọ àwọn obìnrin náà nípìn nínú tí wọ́n ṣiṣẹ́ tùjọ wọ́n náà lè dówó rẹ̀ ni ọkùnrin náà lè dówó rẹ̀ ni àbúrò léyàwó lọ nítorí pọ́kọ́lé nígbà tí èsì pọ̀ gbádùn síbí wọ́n fún láyè kó ṣiṣẹ́ yóò máa ṣiṣẹ́ máa tẹ̀lé owó jọ náà ni tó bá tẹ̀lé owó jọ yóò fi ṣe rere náà ni wọ́n á sọ fọ́kọ mí kó ń ralẹ̀ ọkọ ń bí ọdájú pọ̀ gbádùn so nítorí di ẹlẹ ìwọ náà bọ̀rọ̀ wá pè kọ́ máa gbélé rẹ̀ nígbà tí kan ọkàn sọ fún pé mo ti kúlẹ̀ tán ni a sì ti kọ́ àwọn oníháyà so nítorí ẹ̀yin ẹgbàá lé mi tá a máa gbé bàbá ńlẹ̀ ìtìlẹ̀ wa sáàlì kó lọ àlè kó gbogbo eléyìí dábà kó lọ lé mi máa sanwó lé òfin bá fi sanwó lé ọdún méjì wọn ra eléyìí jẹ́ bó ti ṣe jẹ́ mbẹ́. wọ́n ní kí ni ìdájọ́ ká máa fọwọ́ bọ́jú tá a bá ṣàdúrà tán kọ̀tọ́ kọ̀tọ́ tìrúkọ́ ànábì sallallahu alayhi wa sallam ó fi hàn wá pé nu tí máa ń jẹ́ káàdù ọ̀gbà náà ní ká tẹ́wọ́ inna rabbakum hayyun karim wa innahu la yastahyi. أن يرفع إليه عبده يديه ثم يردهما صفرا olúwa ẹlẹ́dàá yìí onítìjú ọlọ́rẹ̀ ni ojú àmà ẹrú a sókè tọrọ nǹkan kan nǹkan wá dá padà lófò ìyẹn ni pé ò lè tẹ́wọ́ béèrè nǹkan kan lọ́dọ̀ àfi kó fún ọ adéṣe a ti rí tánàbí sáadọ́ àti bí ìgbà dáná bí ń ṣàdúrà nígbà tó wà lórí mímbà kò gbọ́ sókè sàábì kankan sì gbọ́ sókè wọn gbọ́ sókè àwọn náà gbọ́dọ̀ gbọ́ sókè ń rù bẹ́ẹ̀. akramakumullah káwọn ń ṣàdúrà ká fi bọ́jú kò sí nínú súnà nàbì sallallahu alayhi wa sallam torí pàdé tìtò wọn kò fẹsẹ̀ rinlẹ̀ tàbí wọn ṣe ló kọ pé tí ó jáde ọgbà àdádálẹ̀ ibì kan tàti rán nàbì sallallahu alaihi wasallam tọ́fọwọ́ bọ́tú tó tún fi ra gbogbo ara òun náà ni tó bá ṣàdúrà kó tó sùn tó kí ayatul kursi tó kí qul huwallahu ahad lẹ́ẹ̀mẹ́ta qul a'udhu birabbil falaq lẹ́ẹ̀mẹ́ta qul a'udhu birabbin nas lẹ́ẹ̀mẹ́ta ìgbà yẹn inú tu sí ọwọ́ yóò wá fi ra gbogbo ara rẹ̀ bẹ̀rẹ̀ látòrí títí ká gbogbo bí tọwọ́ rẹ̀ bá dé ìgbà yẹn ló jẹ́ sunna àmọ́ òun náà ni ọba jẹ́rìí fún pé ká máa fọwọ́ bọ́jú tá a bá ti ṣàdúrà ṣùgbọ́n kò fẹsẹ̀ rinlẹ̀ ipe wọn sọ pé ànábì sọ pé sàlúlọ́ọ̀hà bíbo tó ní akọ̀fíkọ̀ wọlé tẹsàlúhù bíbo hóòrè ha wọlé tẹrùdúhà hàtà tẹmsáhù bíhà wòjò hàkùm fẹ iná bàràkà tẹkẹ́ńzẹ̀lù fìhà pété bá fẹ́ tọrọ kankan lọ́dọ̀ àtẹlẹwọ́ yìí ni kẹ́ máa tẹ́ o ẹ má tẹ òdì ọwọ́ o ẹ sì gbọ́dọ̀ dá ọwọ́ yín padà kẹ́ ẹ ti fi bọ́jú torí pé àlùbáríkà ọmọ sọ̀kalẹ̀ síbẹ̀ ṣùgbọ́n àgbà wa àwọn fẹsẹ̀ rin lẹ̀ ó ti ṣe dáa tó dùn tó kọ fẹsẹ̀ rin lẹ̀ torí rẹ̀ fi hápára ẹnìkan kan gbọ́dọ̀ fọwọ́ bọ́jú tó bá ṣàdúrà tó wọ́n á à tá a bá ṣàdúrà tá a tẹ́wọ́ tá a fi bọ́jú á dànù nù kí lọ́ọ́ dànù ọ̀ dà nǹkan nù ọ̀ dà nǹkan nù torí délé yìí tẹ́ bá ṣàdúrà yín tán ẹ nídìí láti fọwọ́ bọ́jú ẹ dáwọ́ yín padà. ní Sudan táwọn bá ṣàdúrà tó máa ń tán tẹ́wọ́ ẹnìkan ṣàdúrà tó tẹ́wọ́ àwọn ti mọ̀ kó àní fi bọ́jú wọ́n àṣìbàt wọ́n dínkù kíkọ́ má sá lọ irọ́ lásán tòtòrí di eléyìí ẹ bá ṣàdúrà yín tán ẹ dáwọ́ yín padà kò sí wàhálà ń bẹ ilé ìjẹ́bù sì jẹ́ mi wọn làwọn ń dájọ àwọn máa ń san owó òkú lẹ́yìn àjọkọ̀tọ́ owó òkú tẹ̀ sàn tẹ̀ sàn yẹn owó èlé nù. ìmẹ́wàá lẹ péjọ lẹ ń dáwó lẹ ń dájọ ẹ sì mú nọ́mbà ẹ gbọ́dọ̀ fojú ṣáájú mú nọ́mbà ẹ da nọ́mbà rú ẹ kọ láti láti láti látọ̀kan títí dé mẹ́wàá ẹ wàá dàrú kálukú mú pépà nọ́mbà tí kálukú bá mú ni lẹ́yìn rẹ̀ ẹni tájọba ti kàn tí ọba kò kò gbọ́dọ̀ san kọ́bọ̀ nìkan lówó kò ẹ sì gbọ́dọ̀ sanwó fáìnì nítorí pọpẹ kó tó dá tiẹ̀ torí gbogbo owó níta bá ti lè san kan nínú rẹ̀ owó èlé ni wọ́n ń pè lábẹ́ òfin ọlọ ẹ ẹ ń gbowó èlé torí pé ẹlòmíì lè kó wá owó tí ọ̀dà nígbà láti fi dí ẹlòmíì à kò ní ìdìgé ṣe tí wọ́n bá pè nǹkan ní máa jẹ́ ìdájọ́ rẹ̀ òfin ọlọ́run sẹ́yìn ọ̀mọ̀pẹ́ni tí mo ti kọsọ pe pé òun ṣe ti ọ̀dà ẹ̀yin ọ̀mọ̀ pé ẹni tí ń jẹ́wọ́ ni wọ́n máa ń pè sẹ́yìn ọ̀mọ̀ pé ẹni tí zina ó sọ pé òun gbádùn ìgbésí ayé òní so nítorí ẹ̀ gbogbo táwọn sọ nǹkan lọ́jà nítorí ọ̀n pè nǹkan ọjọ́ bó ti ṣe jẹ́ wọ́n ní báyìí lè ìyàwó ẹ̀gbọ́n fi tipátipá fẹ́ obìnrin ọlọ́ni yá ayọ̀ lẹ́dínà la yahillu lakum an tarithu an-nisaa karha ẹ̀yin olùgbàgbọ́ òdodo kò tọ́ sí yín pé kẹ́ ẹ máa fi tipátipá jogún àwọn obìnrin kò tọ́ sí yín kẹ́ ẹ máa fi tipátipá jogún obìnrin tipátipá kọ́ ni ìyàwó yẹn fi wọlé tó fi fẹ́ ẹ̀gbọ́n rẹ̀ ẹ̀gbọ́n rẹ̀ rí ó wù ó lòun fẹ́ fẹ́ obìnrin gbà pò wọn fẹ́ àbóbìnrin náà lọ sọ sẹ́gbọ́n rẹ̀ pé ó nǹkan fẹ́ lẹ́gbọ́n rẹ̀ fẹ́ ṣòbó wa ni àbúrò ti jẹ́ tó wọn wá fi tipátipá mọ́ ọmọ ọlọ́mọ wọ́n sọ pé òun ọ̀fẹ́ àbáwọn màmá bàbá kan tí wọ́n sọ pé àtisúpó àtisúpó náà ni òní lọ kò sí nítọ́jọ́ bẹ́ẹ̀ ẹ jẹ́ kọ́ ọmọ ọlọ́mọ tó bá ti parí ìjókòópo rẹ̀ kọ́ máa lọ rẹ̀ tó bá wu ẹnìkan nínú àwọn ọmọ ilé yín láti fẹ́ tọ́mọbìnrin náà sì gbà pé òun ọ̀fẹ́ kó wọn ra wọn àmọ́ pé ò lẹ́tọ̀ọ́ láti sọ pé òní ṣe àti wí àti wí nánu ẹ̀yin gẹ́gẹ́ bíi ta ni ìyá àti bàbá kà ẹ fọmọ ọlọ́mọ alẹ̀ òfin ọlọ́run ọba nìyẹn ẹ sì rí i pé yorùbá òye sábà sún obìnrin gbogbo lópó àfẹni tó bá yẹ pé ọkọ rẹ̀ kó fowó gidi sílẹ̀ wọ́n sì ti rí i pé ọmọbìnrin àtàwọn ọmọ rẹ̀ ní òkò lọ torí kò fi bàbá àtìyá sílẹ̀ sáyé àbó fi bàbá àtìyá sílẹ̀ sáyé tá a bá ti yọ ọwọ́ nǹkan tá a fa wọn ìdákanu mẹ́fà ìdákanu mẹ́fà òní ọmọ kó gbogbo yòókù lọ yóò bọ́ dàbí ọgbọ́n torí kò ní ta kọ́ ọmọ kọ́ ọmọ ká. Hmm, kò ní dáa kọ́ ọmọ kọ́ ọmọ kan <laughs> ọgbọ́n àti jàmbá iná ní gbogbo ẹ rí i pé ọ̀pọ̀lọpọ̀ obì tọ́sílópó wọ́n ń ṣe tọ́dún mẹ́ta tí gbogbo nǹkan ó tún dàrú wọ́n ti rí i pé àwọn ti gba ọlọ́run lágbàtà wọn ẹni tó lọ sóbì lóko kò ní dọ́dọ̀ rẹ̀ tọ́ba ń pariwo tí sẹ́kìrì wọ́n pè bá tẹ ọlọ́run kọ́ máa lọ agbójúlógún ókè agbójúlógún lòun ojú lásán ìwà agbẹnulógún kọ́ ẹ ló lè nú àwọn méjèèjì wọ́n ń fà ojú lásán ló sì rí kò tí ì dẹnu rẹ̀ ọjọ́ bó ti ṣe jẹ́jà rẹ̀. wọ́n ní sáàlì sọmọ ní marzuqa ah ẹni tó bá sọmọ bẹ́ẹ̀ ọgbọ́n dáadáa yàtọ̀ sí rizikọ́tù rizikọ́tù èsì di Lárúbáwá rizikọ́ wọ́n yẹ fún ta arizikì wọ́n yẹ fún ta yóò fún ta túláàsì <laughs> wọ́n ní rizikọ́tù ara ká máa béèrè nù àmọ́ mọ̀rùzúkọ̀ ó kọ́tọ̀ dànù ẹni tọ́lọ́run ọba rọ̀ lọ́rọ̀ torí àwọn rísíká rísíká yorùbá lẹ́vù kí láwọn kò wá lè ṣe mọ̀rùzúkọ̀ mọ̀rùzúkọ̀ bíi táwa kálítù ẹgbẹ́ táwa kálítù táwa kálítù táwa mọ̀rùbútọ̀ nípa táwa kẹ́lìtì táwa mọ̀fútùwà. yorùbá wa sọ di táyà kálí tùfóbìnrin ń bọ́ ń nítorí káwọn náà ni ala Allah mutawakkilatun ala Allah. bẹ́ẹ̀ni agbẹ́. wọ́n ní ọ̀nà àwọn sì máa kó àwọn èèyàn lẹ́nu jọ níbi gbàmọ̀ kí alukóra nìyẹn wọ́n tún láwọn pẹ̀ràn ẹ̀ tún rí nǹkan bẹ́ẹ̀. títẹ̀ bá kí alukurani ẹ̀jẹ̀ ló máa ń mu alukurani tó lọ a'udhu billah a'udhu billah a oríṣiríṣi nǹkan bẹ lọ́wọ́ ọmọ yóò bá ńgbà tó ti ya pasílà náà nàbì Muhammad sallallahu alayhi wa sallam wọ́n ní ìwé àwọn amẹ̀ríkọ́ àwọn èèyàn lẹ́nu jọ táwọn bá sílẹ̀ àti dáhùn lẹ́yìn wọ́n ní nìkan níyàwó méjì ọ̀dọ̀ ìyàwó tuntun nìkan ní máa lọ ó ti pa ìyàwó alákọ̀ọ́kọ́ tì bí aṣọ tó ti gbó á sọ pé sọ́ọ̀fẹ́ láti jẹ́ni tọ́lọ́ ó gbé dìde ńjọ́ gbẹ̀ǹdẹ̀ àlùkìyàmà ní ìgbẹ̀ǹdẹ̀ ẹni tí ẹ̀gbẹ́ rẹ̀ kan dagun tí stroke mọ̀ ẹni tó bá fẹ́ bẹ́ẹ̀ kó tẹ̀síwájú. sọ́dúnkà nàbì sallallahu alayhi wa sallam ń sọ pé man kanat indahu zawjatan famala ila ihdahuma jaa yawma al-qiyamati wa ahadu shaqqayhi ma'il ẹnikẹ́ni tó bá ní ìyàwó méjì tó wá fi sọ́dọ̀ ẹnìkan ju ẹnìkan lọ ọ̀dọ̀ ẹnìkan ní máa wà pàyókù tì yọ wà ń jọ gbẹndàlù kìyàm kódà kèsè yìí máa tún lọ́dọ̀ kejì àmọ́ fi sọ́dọ̀ ọ̀kan jù kan lọ kò tún burú tó di bàbá yìí anabi ni yọ wà ń jọ gbẹndàlù kìyàm lẹ́ni tí gbẹrẹ kan dagun àárọ̀ lápá láyé àárọ̀ lẹ́sẹ̀ láyé èèyàn wà á dìde ń jọ gbẹndàlù kìyàm lẹ́ni tẹgbẹrẹ dagun ẹ rí pé nǹkan sí i. àwọn ìyàwó náà dáńjọ́ nígbà tí èèyàn máa ṣe na nàfsí lèèyàn á dìde dìde àǹtí ẹ̀gbẹ́ náà kí ló gbọ́dọ̀ dé di ìyàwó méjì ọ̀pọ̀lọpọ̀ agbára rẹ̀ ọ̀ká àwọn kan kejì àǹkó àǹkó limited. torí pé lọ. yọkàn lọ sí garaje lásán sakọjìyà gbàtọ́ adáwọ́ lè tán yọ àrí pé káì ìyàwó kan ló yẹ kó lè ọfẹ́ láyé yìí tó ló ẹ sì ti lọ kọrùn bọ kínní ókè táǹbìọ̀. ẹlòmíì tọ́lọ̀ fún ṣe agbára tiẹ̀ ká ni ìyẹn máa ń mọ̀ ara rẹ̀ lèyẹn ti tẹ́ àwọn obìnrin yìí báyìí èèyàn làwọn náà wọ́n ní bùkátà ìwọ sì ń wo pé o lè sọkọ fún gbogbo wọn àkọ́kọ́ ò lè gàrí wọn ẹ̀kejì ò lè sojúṣe tẹmátì wá sọ ọdà sí rọf ó ti máa bú bàbá wọn ó ti máa bú ya wọn ránṣẹ́ torí de eléyìí ẹni tí máa ń fẹ́ kíru aburú yìí ó ṣeun òní ọmọ ṣe tí wọn wí yẹn o wọn ní sáà lè máa jẹ oúnjẹ kírísímàsì oúnjẹ ọdún àwọn kèfèrí tó bá jẹ́ pé wọ́n á ti máa bùn yín lẹ́bùn ṣáájú kọ́dún wọn tó dé ẹ̀yin náà sì máa bùn wọn lẹ́bùn kò sí tó burú pé tí wọ́n bá ń sọdún wọn tán fún yín lẹ́bùn kẹgbà lópin ìgbà tó bá ṣe pé kò sí ẹran tí wọ́n pa nítorí ọdún wọn nínú ẹ̀bùn tí wọ́n fún yín kẹran yẹn bá ti wà ń bẹ̀ gbọ́dọ̀ gbà o torí àwọn sọ̀hábà wọ́n máa ń gbẹ̀bùn tí kèfèrí fún wọn torí pé wọ́n ń sọdún àmọ́ tí ẹran tí wọ́n dún torí ọdún bá ń bẹ̀ ń bẹ̀ ò ní wọ́n á ní àfa àti mọ̀pẹ́ ní jẹ́ tẹ́ran bá wà mẹ́ tó rà pẹ́ran. a wàá sọ pé omi ọbẹ̀ ewu lẹ́tí sí wọ́n lómi ọbẹ̀ ẹran ni ẹ̀gbọ́dọ̀ gbà torí omi ọbẹ̀ ẹran kọ́ ẹran náà ni. eléyìí jẹ́ bó ti ṣe jẹ́ mbẹ́. tọ́ wọ́n á ní lè máàmù lọ́ba wa dùn bàbá àjẹ́ lè máàmù bàbá àjẹ́ bàbá tẹ̀síìrì bàbá àjẹ́ làdáàni àgbọ̀dọ̀ jẹ́. tóró ti wá bẹ́ẹ̀ má uhilla bihi li ghayrillah. wọ́n á ní ẹ̀bùn tó máa fún wa nítorí pé wọ́n ń sọdún kírísímàsì torí pé wọ́n ń sọdún new year àwa ń ṣiṣẹ́ ìjọba ṣé ká gbà eléyìí àgbọ̀dọ̀ gbà nítorí pé wọ́n á máa fún wọn lẹ́bùn ru eléyìí ni láti sọ wọ́n di kèfèrí kí ló dé tọ́dún léyà dé tí wọ́n fún yín kí ló dé tọdún túnú Ramadan àdé tí wọ́n fi lọ yín Christmas new year nìkan náà máa fún yín ẹ gbọ́dọ̀ gbélé yín mo gbé yé wa òṣìṣẹ́ ìjọba òṣìṣẹ́ ilé iṣẹ́ kan tí wọ́n bá ń fún lẹ́bùn lọ́dún àwọn kẹfìrí ẹ má gbà torí wọn ò ní fún yín rú rẹ̀ lọ́dún àwọn mùsùlùmí wọ́n lọ́kọ àyàwó ìwé ṣe mùsùlùmí tẹ́lẹ̀ wọ́n wá gba Islam ní ìgbà tí wọ́n wà ń kẹfìrí wọ́n wá bímọ lẹ́yìn ìgbà tán ti jẹ́ mùsùlùmí tí wọ́n pẹ̀ràn àkíkọ̀ àbí wọn nípa tó bá jẹ́ pé wọ́n so yìgì ní ìlànà tí wọ́n fi so yìgì ní ìgbà tí wọ́n wà ń kèfèrí wọ́n á di mùsùlùmí lẹ́yìn rẹ̀ ọkọ àtìyàwó náà ni wọ́n ọkọ àtìyàwó náà ni wọ́n Islam ò ní máa taná wo bó wọn ti ṣe tẹ́lẹ̀ so ní ìsìn ìdájọ́ wọn ni pé mùsùlùmí ni wọ́n ọkọ àtìyàwó náà sì ni wọ́n àní tún yìgì kankan so láti wọn máa rárá wọn mú lẹ́gbẹ̀ẹ́ títì wọn sì fara wọn lọ lépò di ìyàwó mi ọ̀dọ́kọ mi àwọn wọn mà tó bá ti di mùsùlùmí ànídù torí pé àwọn tó gba islam bùlọ ànábì sallallahu alayhi wa sallam ó béèrè bó lẹsẹ so igi pẹ̀lú ìyàwó kálukú pẹ̀lú ìyàwó rẹ̀ ìyàwó rẹ̀ náà wọ́n ti di mùsùlùmí wọ́n ti di mùsùlùmí khalas torí àwọn pẹ̀ràn àkẹ́kọ̀ọ́ wọ́n kí làtúbọ̀ tó kpọ̀rọ̀ ọlọ́run lánàá rẹ̀ ni ala la'natullahi alẹ́ kẹrìbì ẹtẹ́ tí ẹ gbọ́ làánà ọlọ́run kọ́ máa jẹ́ ti àwọn òpùrọ́. wọ́n ní kí ni ìdájọ́ olùdínisínú ìdájọ́ olùdínisínú òun náà ni pé kì í ṣe mùsùlùmí gidi téèyàn bá ń di mùsùlùmí sínú èèyàn ṣe mùsùlùmí gidi èèyàn di pòkì torí pé inú tánàbí sallallahu alaihi wasallam sọ pé ká má ṣe lọ wà wala tahasadu wala ولا taqata'u ولا tanajashu وكونوا عباد الله ikhwana ẹni tí wọ́n ṣe ń tán kọ́ mọ̀ ṣe ọ̀dájú pé pòkì ni ìsìn bẹ́ẹ̀ nínú tí máa kọ́ dínà ẹni láti wà lìjánà ní rọrùn nítorí pé ẹni tí anabi sallallahu alaihi wasallam tó pè lọ́mọ àlìjánà ọmọ àlìjánà wọlé wá báyìí ọmọ àlìjánà wọlé wá báyìí ọmọ àlìjánà wọlé wá báyìí tí abdullahi ibn amr ibn al-as tó tẹ̀lé lọ́lé tọ́sọ́ bí ṣe ń ṣe torí pé ẹ̀sìn rẹ̀ ò lékún síta wọn ẹ̀hìn ìṣesí rẹ̀ ò yàtọ̀ síta wọn. sọ̀kí alóde dáná bíbí ọkọ̀ màlìjánà ni ó wá fi hàn pé mo ní àlékún sọ láti ka tí mo ń ṣe ju ara yìí lọ. ìní náà sílà ní kíní ká àmọ́ nǹkan tẹ́mi ká mà ní pé mi lè sùn níjọ́ kan lẹ́ni tó di ọmọ làkejì sínú. Ah! sàbẹ̀ ni tó ń ṣe gangan náà nù tánà fi pè ọlọ́mọ àlìjánà síbẹ̀ náà làwa náà sẹ́mi ọ̀pọ̀lọpọ̀ nù wa bíi kókúkókú ìní máa ń fi sọmọ ẹ̀yà rẹ̀ torí owó ilé ayé òfò yìí ẹlòmíì ń fẹ́ kẹlòmíì òkú kó tún fọ̀ rẹ̀ fò ni ah bọ́n bá wa kú sẹ́yìn ò kú ni ẹ̀yin náà kú kúkú ìńtẹ́ni tí ń wá kú fún yàn tí fi lè kó sàṣeyege òun náà ní kẹ́ni tó o fẹ́ kó kú ó kú tí wọ́n sì mọ̀ kú láéláé gẹ́gẹ́ bí àwọn bàbá ńlá bàbá rẹ̀ ò ti ṣe kú. tílé yín jẹ́lé kéékù máwọn náà padà kú kí á ní irọ́ lásán ọjọ́ bó ti ṣe jẹ́jà rí. wọ́n ní bẹ́ẹ̀ yàrá lè máa pọpọ ọmọ rẹ̀ mi ọkọ mi tí tí ń sọ fọ́mọ rẹ̀ kò pọkọ tó fẹ́ ọkọ mi bí ọ̀gá mi. ọ̀gá mi ọmọ tí mo bí tí mo fẹ́ràn ọmọ mi tó pàtàkì àwọn torí ìṣújú tó wà ń bẹ pẹ̀lú ọkọ tó fẹ́ ká má máa lo gbólóhùn lọ dájú ká má máa pe ọkọ wa ká má máa pọmọ ọlọ́kọ wa lọ dájú. gẹ́gẹ́ bí ó ti ṣe ń pẹ́ àwọn ọkọ náà ẹ ṣọ́ra ẹ má máa pe ìyàwó yín ìyá mi ẹlòmíín ní ìfẹ́ ni ìyá mi ọ̀dájú pọ̀ gbádùn torí lábẹ́ òfin ọlọ́ ìyá wa báwo ìyá wa báwo ìyàwó nìyẹn torí ẹ̀ náà la sọ pé kò sí tó burú lábẹ́ òfin ọlọ́ pé kéèyàn ọ̀fẹ́ ni tó ju yàn lọ lọ́jọ́ orí kíyàwó èèyàn ju yàn lọ lọ́jọ́ orí kò burú àmọ́ tó ti bó ti jù ọ lọ ìwọ náà máa pè é èsì kọ́ máa sọ pé ẹ̀yin ẹ̀yin fúnyàwó rẹ̀ ò gbádùn ni because tó máa ti ṣe ẹ̀yin ẹ̀yin ẹ̀yin fúnyàwó rẹ̀ gan ó rí i pé di ìlú ọmọ ọrọ ni gbígbà tó fi àǹtí rẹ ni so nítorí di ẹlẹgbẹ́ olóṣèlú àwọn máa pè ìyá rẹ ní ìyàwó rẹ ní ìyá mi ìyá mi báwo lẹ́yìn náà irú àwọn à ń ṣe súnà náà tí wọ́n gbọ́ súnà yìí tí wọ́n máa tara wọn jẹ àfáà ó lè máa pè ìyàwó rẹ̀ ní ọmú ọmú bá ìyàwó náà máa ṣe àbú àbú <laughs> bá bàbá dá so ẹ máa pẹ̀já tọ́mọ yín tí máa ń jẹ́ mariam ẹ máa sọ pé ọmú mariam bàbá kọ́ àbú mariam ẹgbẹ̀já ẹsẹ̀ olóyìn òsínú tẹ́ máa dára sí rọ àbú ọmú ọlọ́mọdé torí ẹ tí ọkọ rẹ bá pọ̀ tó ní ọmú ọmú kìnnì ọjà kí sọ̀rọ̀ ẹnu ẹ wọn náà sọ pé àbú wọn náà àbúta ẹhẹn má bá mi tẹ́lẹ̀ yìí ọmú kàtà ká kíyèsí wọn ní sani mùsùlùmí á ti ṣàlàyé rẹ̀ lánàá náà ẹni tí ó bá láǹfààní àti gbọ́ lánàá kọ́ lọ gbọ́ adúpẹ́ fọlọ́ wọ́n ní kí ni jẹ́ àkìdá gan torí táwọn bá ti ṣe nǹkan kan wọ́n ní kọ̀ lákìdá ẹni tí bá máa sọ ń bẹ̀ tó wà jókòó ń bì kọ́ bọ́ọ̀tà. afa Ibrahim bọ́ọ̀tà afa Ibrahim ẹ bọ́ọ̀tà wọ́n ń bá wíńbì ọ̀yọ̀yọ̀yà ah, ẹ bá fóònù lọ́wọ́ Ibrahim <laughs> kí ló túmọ̀ kọ̀ lákìdá. ẹ dáhùn ẹgbà ẹsẹ mi mọ dákọ ọyá ọyá ọyá ọyá àbá Ibrahim. ẹgbà èmi ni mò ń béèrè èmi mò ń béèrè ọyá kí ni túmọ̀ pé yàn láti dà ẹ wàá gba máìkì. ọ̀dà àwọn ẹlẹ́nìkan kì í sọ bẹ́ẹ̀ lè ajẹ́pọ̀ àní dáhùn rẹ̀ báwọn ṣe wà nù àwọn ìdáhùn tí ọba sí torí àdìlẹ̀ jẹ́ bó ti ṣe jẹ́ ìbéèrè tó tún tẹ̀lé lẹ́yìn àfi kó ń béèrè ọ̀sán ní ti máa wí fún un. àmọ́ sọ tí ò sí àwọn farama torí pé ìyá fẹ̀sùn burúkú kan àwọn èèyàn ni mò ń pè ọ lọ sí díẹ̀ torí kó lè bá gbẹ́sìn ọlọ́run yìí ọmọ wa wá bó ṣe lẹ̀kùlẹ̀ kan mọ́ mi tí ó fi wá di pé àwọn èèyàn ń sá fún mi ọlọ́run ọba ọ̀fẹ́ rú wà bá lẹ́yìn bá mẹ nìkan tí sọ bẹ́ẹ̀ ẹ jẹ́ kó ń tiẹ̀ wá sọ ntọ́ gbà lérò àwọn àlè mọ ntọ́ gbà lérò àmọ́ ní sọ bẹ́ẹ̀ torí pé àwa bá yín dà lóyún rú àwa bá yín tún lóyún ṣe ní níwọ̀n bá fún wa sí à ń sì fẹ́ rẹ́ àfẹ́kẹ́ ẹjọ́ tààrà yín ẹ̀yin náà ẹ má parọ́ ní má pè ṣe so ìsì máa ìgbà tó eléyìí jẹ bó ṣe jẹ adúpẹ́ fọlọ torí rẹ̀ wọ́n ńlá làánì. wọ́n lọ́mọ ti kẹ́kọ̀ọ́ dé yunifásitì wọ́n wá fẹ́yàwó fún kọ́mọ́ bá ṣe zina àwọn kan wọ́n ṣe fẹ́ ba tọmọjẹ́ ni wọ́n bá tiẹ̀ jẹ́ o nítorí dáná ṣe yẹn o torí yóò rí ìrìkúrì yunifásitì ọ̀pọ̀lọpọ̀ ọmọ tí wọ́n yunifásitì wọn ò ní bẹ̀rù ọlọ lọ́kùnrin àti lóbìnrin tẹ́yìn bá ti wá níyàwó ó súnmọ́ ó súnmọ́ ó jẹ́ pé ẹ sọ́ra fúnra nù eléyìí tó dáa ni ọlọ́run sì sọ pé ẹ gbọ́dọ̀ fẹ́yàwó dìgbà tẹ́ bá parí yunifásitì èèyàn mélòó lọ lọ yunifásitì rí láyé kí ni ṣé lè ń ẹgbẹ́ oúnjẹ ni wọ́n fi ń wá tán lọ yunifásitì ọjọ́ bó ti ṣe jẹ́ wọ́n ní fẹ́ràn èèyàn ni pé kóbìnrin ó bójú ẹni tí bá ti ń béèrè báwọn tí ọ̀fẹ́ sẹ̀sìn tẹ́fà tiri tí wọ́n ń pè sọ̀rọ̀ yẹn ni àbí sọ̀rọ̀ yẹn àdúpẹ́ wọn lè sọ̀rọ̀ yẹn ẹ̀sìn wa ni èwo wa nínú ẹ̀sìn wa la lè sọnù gẹ́gẹ́ bí ẹnìkan ṣe ń bi Abdullahi bin Umar radiyallahu anhu wọ́n ní alwitr awajibatun hi sọ̀rọ̀ yẹn ni witr sọ̀rọ̀ yẹn ni witr sọ̀rọ̀ yẹn ni witr ọ̀tẹnumọ́ bí Ibn Umar ọ̀n dá lóhùn pé bẹ́ẹ̀ ni ara ẹ̀sìn wa ni wítìrì ara ẹ̀sìn wa ni wítìrì ara ẹ̀sìn wa ni wítìrì ṣé nǹkan kan bẹ́ẹ̀ nínú ẹ̀sìn tí wàá lè dà kò sí àdúpẹ́ fọlọ́ ara ẹ̀sìn wa ni ká bójú. wọ́n ní owó aráàmù lèèyàn kó jọ àmọ́ máa náwó yẹn sẹ́sìn ọlọ́run bíi ká pọ́kọ́ mọ́ṣáláṣí ọlọ́run ní gbà torí inna Allaha ta'ala tayyibun la yaqbalu illa tayyiba ẹni jẹ́ wẹ́pẹ́ kókìn ibẹ̀ ló ti rówó tẹ́tẹ́ lọ́ta tó fi rówó oògùn owó ló ṣe tó fi rówó mọ́tàrà rẹ̀ jẹ ọlọ́run ní gbà ọlọ́run ní gbà ọjọ́ ìbò ti ṣe jẹ́ àmọ́ àwa tá a bá ti sọ láti mẹ́ ọlọ́run gbà ó tá a bá ṣe dáadáa òun lọ tiwa ti jẹ́ wọ́n ní. tí bàbá àwọn bá jọ mùtì abọ́jọ́ ń pálapàla irú àdúrà wo làwọn lè máa ṣe fún ẹ máa bẹ lọ́ọ̀nì kọjá wọn di rádaràda kọjá wọn di pálapàla bẹ́ẹ̀ ṣe fẹ́ kọ́rọ̀ rí orí náà lẹ́ẹ̀ máa fi yorùbá yín bẹ lọ àmọ́ ṣáájú àdúrà ẹ bá sọ̀rọ̀ ẹ sì kìlọ̀ fún ẹ bá sọ̀rọ̀ ẹ kìlọ̀ fún nítorí pé ẹ kàn lè máa ṣàdúrà lásán fẹ́ni tẹ́ ẹ bá sòdodo inna Allaha la yughayyiru ma biqawm hatta yughayyiru ma bi anfusihim ọlọ́run kì í yí àwọn èèyàn padà kì í yí ti ń bẹ lára àwọn èèyàn padà ṣáájú kó tó fọ ara wọn yí padà. ẹ bá sòdodo bàbá ẹ má mutí má ọtí ọ̀dà kọ́dà lánàá gbogbo gbẹ́tẹ̀ yà sí sókòtò ni ẹ mú gbẹ bàbá yẹn fi hàn ẹ kọ́dà kan tí pẹ́ jẹ́ bàbá olúwa rẹ̀ máa fọ̀gbẹ́ adúró yín dáadáa dì mo rò pé yé so ara dáàdì yẹn máa balẹ̀ ni so so torí di eléyìí bàbá yẹn yóò bẹ̀rẹ̀ sí ní sọ́ra pé ah ojú tẹ̀ ń tì mí ẹ máa bẹ lọ ẹ máa ẹ jì kọ́ máa burú rẹ̀ pé n ti ń ṣe ń kọ́ kò dáa kódà gan lánàá tẹ mutí yẹn tán ẹ ẹ inú gọ́tà náà ti yọ yín gbogbo pọ̀tọ̀pọ̀tọ̀ ni lára sọ yín àbá kódà a lè jáde má dáàdì ojú ń tì wá torí tẹ̀yìn bẹ́ẹ̀ ni ẹ̀yin náà ẹ̀yin lẹ́kọ́ ẹ̀dá tó dá ilé tó pẹ̀lú báyẹn bàbá yẹn ò yí padà insha allah wọ́n ní ṣé táwọn bá fẹ́ ṣe du'a al-istikhara táwọn ṣe táwọn tó sálámà ní abiláyìn sálámà méjèèjì kò sí ìtẹ̀sí tó burú àmọ́ tẹ́ bá ṣe kó kẹ́ tó sálámà lọ́ọ́ dáa torí pé àyè gbígbàdúrà ni àyè gbígbàdúrà ni pàápàá jùlọ ńgbàdá ti sọ pé ẹ̀yin sọ̀lẹ́ kò sí fàdùà ọ wà fún ṣíṣe ìrántí lọ́ọ̀nù kẹ́ẹ̀sì kẹ́ẹ̀tù sálámà ńlọ́dà. wọ́n ní sọ́tọ́ ká máa pe mùsùlùmí kèfèrí ó sì pe mùsùlùmí kèfèrí nígbà tí èsì pọ̀ gbádùn ẹnikẹ́ni tó bá fi lè pọ́ màá rẹ̀ mùsùlùmí kèfèrí tí onítìyàn bá já sí kèfèrí lọ́dọ̀ Allah ìwọ ló forí rù. idha qala al-muslimu li akhihi al-muslimi ya káfír faqad ba'a bihi ahaduhuma nínú sahih muslim tí mùsùlùmí bá fi lè sọ fọmọ ya rẹ̀ mùsùlùmí tó wọ kèfèrí ẹnìkan nù ó rù tẹ́ni apè ń kèfèrí ọba já sí kèfèrí lọ́dọ̀ Ọlọ́run nínú ìdájọ́ ìsìn Islam ajẹpẹ ọ̀tọ̀ pé ń kèfèrí ti sọ̀rọ̀ rẹ̀ di kèfèrí pọ̀lọpọ̀ nínú àwọn tí ọgbẹ́sìn Islam yìí torí wọn ń hóṣẹ lórí òdo àwọn ó yá sí wọn lẹ́nu láti máa pe gbogbo èèyàn kèfèrí irú di àwọn khawarij làwọn àwọn wàhídìyà àwọn baba ńlá wọn ni wọ́n ń pè ní khawarij àwọn ọmọ tí wọ́n ń serú láyé sí là ń pè ní takfiriya lórúkọ sunna ọ gbọ́dọ̀ wá darapọ̀ mọ́ sunna kó o sì jẹ́ takfiri o torí sunna ti takfir sunna ṣe ká máa pa àwọn èèyàn kèfèrí sunna ṣe ká máa pa ń àwọn èèyàn síná nígbà tí bàbá rẹ ló níná wọ́n gan ọmọ abúlé ọmọ ara rẹ sí ẹbí à ń bẹ lọ́n kó sí wa lọ́mọ àlìjẹ́nà ni tó ń torí délé kábì kíáfù kábì kíáfù sẹ́ńsì rí ọmọ tó rí rẹ bá ń húṣẹ pẹ̀lú òdo ọ̀pọ̀lọpọ̀ ni wọ́n ti ṣìnà yóò ti ṣì àwọn èèyàn lọ́nà yóò ti mú àwọn èèyàn ṣòfò dànù kọ́pọ̀lọpọ̀ ni wọ́n tó tún ríran padà torí wọ́n sọ pé ajá tí ó sọnù igbó fèrè ọlọ́dẹ àsìkò tó máa ń bá a sọ̀rọ̀ tó ń pàkíyèsí rẹ̀ yóò gbé mókè ni kókó kólójú rẹ̀ ó le bí ojú àṣetàn tí ọmọ wo gbogbo ara yìí pọ̀ máa ná ni wọn níjọ́ tó rí rẹ̀ bá wá pé padà yóò máa sún ẹ̀jẹ̀ ha ìwọ lọ foríjì mi adúlọ tí mo ti kó bá tí mo ti ṣì lọ́nà táwọn òtún bá nìsí ìwọ lọ ṣàánú mi ha bẹ́ẹ̀ náà ni ó ṣàánú rẹ̀ gbogbo tó bàjẹ́ ọkọ̀ọ̀kan tún ni ọkọ̀ tún sọmọ pé ẹlòmíì ti kú nìsín lórí gbogbo àkídòfò yẹn ẹlòmíì ní ìsìn ẹ ti pò náà kèfèrí ó ti kú torí ẹja ẹja ṣọ́ra wa ìmọ̀ lèèyàn máa ń wá ilé kókó ìmọ̀ síyàn lọ́nà ni anabi muhammad sallallahu alayhi wa sallam ni la'ana allahu al-mutanaqqi'in la'ana allahu al-mutanaqqi'in la'ana allahu al-mutanaqqi'in ọlọ́run làánà àwọn alárèkúndá àwọn aláhọ̀kangun àwọn aláhọ̀bọ̀rọ̀ ọlọ́run làánà ìpìlẹ̀ anabi ń ṣe fún wa bákan náà anabi ni yíyá kọ́ fẹ́ iná lọ́gọ́lọ́ wá ẹ̀hẹ̀lẹ́kẹ̀ máa ń ká àná kọ̀bílẹ́kọ̀ níbi táwọn fi fẹ́ sọ̀kò wọ́n bá sàkò wọ́n wá sọ àwọn ètò tóbi ọ̀sọ̀ wọn nù wọ́n wá mú àwọn ètò ó fi hàn wọn ó ní irú yìí lẹ́ẹ̀ máa sọ fi tóbi ju kóró ẹ̀wà lọ. ẹ sọ́ra fún títa yẹnu àlà níbi gbogbo nǹkan nítorí pé ìta yẹnu àlà ló kó parun báwọn torí pé ẹni tó bá pè ọ́n kèfèrí tó èsè kèfèrí tó sì rí pé ní tó ṣe tó ń fi pè ọ́n kèfèrí ọ̀ dẹ́kun rẹ̀ ní tó kù ni pé ọmọ wọ́nà láti pa ọ́ ìdènà ẹ̀rìrù wọn àti lọ gbébọn wọn kì í ṣòro àti lọ́wọ́ máa yọ ọbẹ̀ yọ adá wọn kì í ṣòro eléyìí ò sínú súnà o kò sínú súnà ẹ má kó rẹ́gbẹ̀rẹ́gbẹ́ tí èsì ti súnà bá súnà kó tètè lọ kọ́ àkọ́mọ náà tiẹ̀ pé tẹkifírí lẹ́yìn kì í ṣe anabi sallallahu alayhi wa sallam ni inna diina yusr walan yushadda diina ahadun illa ghalaba. nítorí wọn yóò lẹsìn ẹni kan kì í fọwọ́ èlé kókó mẹ́sìn àti kẹ́sìn ò borí ẹ̀ ẹ̀sìn ọmọ abẹ láéláé ìwọ ọlọ́padà filẹ̀ tọ́ba ti fọwọ́ èlé mu eléyìí jẹ́ bó ti ṣe jẹ́ mbẹ́ kọ́ wa bàbá rẹ̀ wà nù ná ìyá rẹ̀ ti wọ̀ ná kí ló fi lé wọn ebókè pẹ̀ ni wọ́n sì wà báyìí ara àwọn àríkúndàmù ara àwọn àṣejù nù tọ́ wọ́n ní obìnrin tí wọ́n bá túláàsì lọ́kọ ńkọ́ bó ni ó ṣe ṣe ń jọ ìyàwó yọgbà fọlọ́ náà ni àbí kí ló tún bá ṣe ebi ojú rẹ̀ ọ̀fọ́ tó ń fi so igi àmọ́ lábẹ́ òfin ọlọ́run tó bá jẹ́ kóbìnrin yẹn ti dàgbà ọmọge náà ni àmọ́ ti dàgbà bàbá rẹ̀ wá fẹ́ túláàsì rẹ̀ lọ́kọ wọ́n lẹ́ni tó bá ti dàgbà tọ́jú ọmọge kò sí fún bàbá rẹ̀ láti tú láàsì rẹ̀ àmọ́ ọmọ polówó ọmọ rindin tó nǹkan ọmọ kí ni jẹ́ ìyàwó ọkọ eléyìí mo bá wá tú láàsì rẹ̀ bóòlù ẹ̀ bá ṣe bá sọ tẹ́ ẹ̀ bá ní tú láàsì ọmọ ọdún mẹ́fà bóòlù ẹ̀ bá ṣe bá sọ pé sọ yí ọ ọ wà lọ ọkọ báyìí ẹni tó yẹ pé pẹ̀ àtàmà ní kó jọ ní ìsìtò lóun ro kà. so wọ́n ní ọmọ tí ti bàlágà tí o ti dá nǹkan kan mọ̀ ó ní wọ́n lè túláàsì bí Abubakar fi Aisha lọkọ fanabi Muhammad sallallahu alayhi wa sallam. ṣùgbọ́n tó bá ti dàgbà tó sì jọ magi bàbá rẹ̀ kò lè túláàsì o ọmọbìnrin kan fẹjọ́ sùn ànábì Muhammad sallallahu alayhi wa sallam pé bàbá mi fi tipátipá fi mí lọkọ. wa ni kò lọ pé bàbá so anabi wa ni kọ́ ọmọ sẹ́sà ọmọ wa ni òun fara máa ń tí bàbá òun ṣe kẹ́ni tó fi tipátipá mọ̀ ń fẹ́ òun ọ̀fẹ́ àmọ́ òun ṣe báyìí òun afẹjọ́ sùn pẹ̀lú ìdájọ́ tánàbì dá liya'lama al-awliya'u annahum laysa lahum fil amri shay torí káwọn àwọn bàbá bàbá fún lè bá a pé ọ̀rọ̀ ọ̀rọ̀ à ń fi tipátipá mọ́ ọmọ tó ti dàgbà lọ́kọ kò sí fún wa torí ìdí eléyìí ọmọ tó bá ti dàgbà tó ti bàlágà á lè fi tipátipá mú lọ́kọ á kàn dá màrán ni torí ẹrú àwọn ọmọ yẹn á gbà ni tẹ́nìkan bá lòun fẹ́fẹ́ lágbájá lòun fẹ́fẹ́ o kí ló rí so ànábì ni tó bá ti dákẹ́ á tọ́ba wa sọrọ nkọ à ọ̀rọ̀ lágbára ju lọ ó ní mo náà nù lórí àbí ọgbà tẹ́ ẹ̀rín túmọ̀ sí pé èèyàn gbà lọ́dọ̀ yín ó lè kó ẹ̀rín kí èmi sí lágbájá èèmà lókùtù pẹ́pẹ́ <laughs> ọ̀dà dípò kọ́rẹ́rìn sí na sọgbà àbí ọgbà ẹkún ní sun ẹkún túmọ̀ sí pé ọ̀gá lọ́dọ̀ yín gbogbo wa ó lè pé ah at last ẹ èmi náà ló tún padà ah mo dúpẹ́ lọ́ba ẹ mọ̀ pé ọ̀tọ́ bá ti jù ẹ̀rín lọ yẹn máa fi wọn lọ́rọ̀ tó bá jẹ kún ẹ̀rín rí ọ̀rọ̀ tó bá jù ẹ̀rín náà lọ alẹ́ fi ọjọ́ bó ṣe torí ìgbà àfihàn ọ̀sẹ̀ bí àpò èlùbọ́ ṣé ẹ̀yin ó ti sún yín rí ni tẹ́lẹ̀ tẹ́lẹ̀ wá ṣe báyẹn adúpẹ́ páwọn èèyàn ti gbọ́n wọ́n kàn gbóbìnrin wá báyẹn ni pé ìyàwó sàrà láì ṣe búrẹ́dì àbí mọ́sà so obìnrin náà máa sọ láìláì pé ìyàwó sàrà lè mí bì à ah, ìyàwó sàrà báwo so torí de eléyìí báyìí ẹ má fọ́ọ̀sì àwọn ọmọ yín lọ́kọ torí pò ní òsè bẹ́ẹ̀ tó bá tẹ́ lọ́rùn tí ò bá sì tẹ́ lọ torí ẹ ìbéèrè tóbi máa sábà béèrè tó sì dáa jù ó náà ní pétọ tó wù ọ àbí ó wù ọ jẹjẹjẹjẹ alájókòó wọ ló mú wa o ẹhẹn torí sọba àti lọ́la ní sábà pé ibi ò pé mi ibi ò sékìní à nífi ọlọ́kọ méjì o eléyìí jẹ bó ṣe wọ́n ní obìnrin yẹn ti lọ́mọ mẹ́ta ọkọ wa àmọ́ gbogbo dọ́tí ọba ti sùn dọ́ kò ní jẹun ah tọ́dájú pé tó bá ti jẹ́ pé ó sún ọ̀dọ̀ rẹ̀ tí máa jẹun sáábó ó ti jẹ súyà ó ti jẹ búrẹ́dì ó ti mu tíì amadéǹsì ọ̀dà ntẹ́ǹsì yẹn ọ̀dà ara pé èèyàn ní àwọn méjì ó fi sọ́dọ̀ ẹnìkan nù kí ló dé tó ń jẹun lọ́dọ̀ ẹnìkan tó ní jẹun lọ́dọ̀ ẹnìkan kí ló fẹ́ sí ó ọ̀fẹ́ fún bànújẹ́ ni ọ̀fẹ́ fún kíkọ́ ọmọ dánú bí ni wàá jẹ ọlọ́dọ̀ rẹ̀ wàá pọ́ntìlá torí pé ní túmọ̀ sí pé ó nífẹ̀ẹ́ rẹ̀ ló fi fẹ́ ẹni tí ò bá ti nífẹ̀ẹ́ obìnrin kọ́ mọ̀ fẹ́ torí èèyàn ba ayé rẹ̀ jẹ́ nù tó ìfẹ́ ní máa jẹ́ káwọn èèyàn fẹ́ra wọn anybody tí ó bá sì fẹ́ obìnrin kan tó bá ti bímọ ẹ má da obìnrin yẹn fẹ́ ẹ fẹ́ pẹ̀lú ọmọ rẹ̀ ni nítorí pé tó bá gbé ìyàwó lẹ fẹ́ rí ẹ fẹ́ rọ́mọ rẹ̀ ayé ní lè jọ gbé pẹ̀lú obìnrin yẹn torí pé ọmọ ò lè yà pẹ̀lú obìnrin ẹ fọwọ́ wọnú ẹ ṣe sùúrù ẹ mọ bóyá bọ́lá ń sin rẹ̀ yín náà lọ́nu. nínú àdìs anábọ̀ Muhammad sallallahu alayhi wa sallam ó ní ìnàmọ́ tó ń sọ̀rọ̀ ọ̀nà bí dọ́àfẹ́ ikọ̀ àwọn yín tẹ̀ ń ràn lọ́wọ́ ó náà nìkan lọ́lọ́run ti ràn yín lọ́wọ́ tó bá ran ọlọ́run ràn wá náà lọ́wọ́ egbò àlà ń fẹ́ kọ́ ọlọ́run ràn wá lọ sóun náà ó wù kọ́kọ́ tòun náà kù ní sówù pé kọ́kọ́ wọn kọ́ ńlẹ̀ ní tí ń tọ́ sí fi ṣẹlẹ̀ sí tí ẹ̀ láti rí ní ìsìnkí ni wọn náà mọ̀ tó ṣẹlẹ̀ sáwọn ọmọ tiẹ̀ náà kọ́lọ̀ jẹ́ kí dáadọ́ ṣẹlẹ̀ sí wa àtàwọn ọmọ wa tó wọn lóbìnrin tó kọ̀ fọ́kọ rẹ̀ tí ò lórí ìyàwó kejì fẹ́ ọkọ slack tí ìbá ti kọ́kọ́ bá slack àwọn àtẹ̀tẹ̀ máa wo aago ìyàwó rẹ̀ kó tó fẹ́ àwọn nàmbà tú tí wọ́n bá ní bùkátà sí ni ò kìí sànkó kìí sànkó torẹ́ lómi náà irọ́ lásán ni wọ́n máa sànkó ni wọ́n mọ̀ pé ọ̀lọ́ ní bùkátà tí agbára ka eegun rẹ̀ ràn ó ní ìdí láti gbà mọ́ra sọ fún rẹ pé pẹ̀lú ògbọ́ ọlọ́run wọ́n bá dijọ́ kínní tí ń bọ̀ ẹ gbàlejò. torí tó máa ń sọ tó bá ti sọ fún rẹ ti pẹ́ ikọ́ fẹ́yàwó ẹ máa ń fa obìnrin mi ò rẹ̀ lè dàrú tó bá ti sọ fún ti pe. torí ọmọ gbogbo ẹni tẹ́ ní ni ó ṣé funfun ni àbí dúdú ṣé ó ń lọ́gbọ́n ni àbọ̀mọ́ áfíríkà torí pé àwọn ọmọ bẹ̀rù kọ́ ọmọ lọ fẹ́ni tó dáa ju àwọn lọ kọ́mọ jẹ́ pọ́ǹtì nìkan lọ́ọ́ máa wò òní wà wọn mọ́ kí ẹsẹ̀ pé máa dùn àwọn obìnrin náà pé kọ́kọ́ níyàwó kejì náà gbogbo gbà àmọ́ bí kọ́ ọ fẹ́ dẹ́pẹ̀ kọ́ ọ fẹ́ nàgẹ̀rẹ̀ tó ẹ wọ́n máa fẹ́ àti àwù irú ẹ̀ náà òbí máa fẹ́ nù kéńké ni ńgbà lọ́fẹ́ àwọn mi náà kí ló rí gbé wálé. <laughs> sọ̀rọ̀ tí máa ń wọ àwọn obìnrin nù torí di eléyìí báyìí. so àwọn ìyàwó dàgbà ẹ má bínú o ẹ̀yin náà ẹ má bínú síbẹ̀ ẹ̀yin Yorùbá náà lẹ́ni kárìn ká pọ̀ wọ́n níbi ti ìyàwó mi kọ̀. so torí di eléyìí ẹ dàgbà ẹ fọ ọwọ́ ẹ ṣe sùúrù. ẹ jẹ́ àwọn ìyàwó ànábì wa Muhammad sallallahu alayhi wa sallam káfi kẹ́kọ̀ọ́ so tí kálukú bá lè sùúrù ntí òtò yóò padà tó yóò tún inshallah so ẹ fi àwọn ìyàwó nàmbà two tí ń gbé wá báyìí ìyàwó nọ́mbà three ìyàwó nọ́mbà four ẹ àwọn àbúrò wa àbúrò wa lọ́ba wa ti ọ̀rọ̀ kọ sí yóò dùn wa ẹ tó bá ń pọ̀ wọn á nígbà tí ọkọ àwọn wà sànù nígbà tí àánú wà ọkọ àwọn lọgbọdọ sírú àánú so <laughs> ẹ ṣe sùúrù ẹ fọ nù so inshallah inshallah. ẹ mọ̀ pé ẹlòmíì ní ìsinyìí ìyàwó tọkọ fẹ́lẹ̀ fi sínú òre fún wàláì ó ti ṣẹlẹ̀ láyé lóòótọ́ yóò ṣòro níbẹ̀rẹ̀ àmọ́ lọ́rùn fi sínú òre fún láwọn ńláńlá torí ẹ já fọ à ń bọ̀sibọ́sí àwa tá a wà nú ẹ̀ torí ká sọ délé ká sọ dógún ká sọ dé kínní ìyẹn máa padà ṣiṣẹ́ ni wọ́n di pé ń sìn yàn lọ́lé olóògùn èèyàn náà ó lè padà jẹ́ pé wọ́n ló ṣekú pọ́kọ́run táwọn ọmọ rẹ̀ wàá da láì ní bàbá má ìwọ náà tún da láì lọ́kọ òbí náà fẹ́ sẹ́nìkan síra rẹ̀ tó lọ́wọ́ bọ́ sànù wa àwọn ọkùnrin náà kàn bẹ̀rù ọlọ́run kìí ṣe gbogbo èèyàn lọ́tọ́kọ́ máa gán lu obìnrin kejì obìnrin kẹta obìnrin kẹrin kálukú wa la mọ bágbára wa ṣe ma kálukú wa la mọ bápò wa bó ti ṣe wúwo wí. nítorí ọba lè ṣe kò lè ṣe náà ni ọ̀rẹ́ mi ó ti kọjá mi èèyàn máa kọjá èèyàn náà ni ó ti dó yàwó méjì mẹ́rin ọlọ́run bá forí sí ẹ̀yọ̀ kan tèmi náà ọlọ́run ní ìbàjẹ́ sọ́ńlá ká ìṣe máa ronú nù sọ àmọ́ níbi kọ́lẹ́ kọ́ máa bómi kí n yá ọ̀ràn. kó jókòó láyé rẹ̀ nǹkan náà wàá bá mi sí ọkọ fún ìyàwó tèmi. tí mo bá rí pàgbára mi kà mo sì ní bùkátà sí kí n ṣe ọlọ́run ràn mí lọ́wọ́. àwọn ìyàwó tó wà lé òun pẹ̀lú dáadáa lẹ́sìn máa bá wọn náà lẹ́sìn máa bá wọn ṣe pẹ̀lú ìyàwó tẹ́ fẹ́ ẹ má fẹ́ ìyàwó kejì láti bà iye ìyàwó tó wà lé jẹ́ nítorí kété yẹn bá ṣe bẹ́ẹ̀ aburú tuntun bẹ́ẹ̀ lẹ́ ń gbọ́ ẹgbẹ́ kẹyìn ọ̀dàgùn níjọba ìdàlùkìyàmù ẹ̀rọ náà ṣàdédé fẹ́rẹ̀ àwọn kejì àfi nítorí kó lè bá a sọ ìyàwó alákọ̀ọ́kọ́ dúró rẹ̀ tẹ̀. pé ọmọ ara rẹ àbí ń ṣe fún ọ yọba lọ gbé fọlùkọ́ ó sì ti pọ́ǹpù orí fọlùkẹ́ pẹ̀lú oríṣiríṣi nǹkan pé wàá ṣe fún ni o ètò wà ní ọ̀fẹ́ gbọ́rọ̀ o tọ́ba ti lè ṣe fún wa máa rówó dáadáa so àá wọ́n ti sùpọ̀ lọ gbá àwọn wíńdáǹsì wa pé kí wọ́n bọ̀ ṣe fún ìyàwó rẹ̀ ọjọ́ bó ti ṣe kẹjà rẹ̀. wọ́n ní kí ni ìdájọ́ ẹni tí máa dàbí wáàzì ọmọ ìyá rẹ̀ rú àá wọ́n ti sùpọ̀ ẹ̀ ń ṣeré fújì ẹtí bá ṣe bẹ́ẹ̀ ọ̀dájú pé kọ̀mánú rò àbí bóyá ńlẹ̀ yìí ẹ máa fi wáàzì pawó ni àbẹ́ ẹ̀kọ́ ni bí ní ìsinmi bá ti wáàzì sọ pé ìṣòro bílẹ̀ máa lè máa dé dá sẹ́yìn máa ṣe bẹ́ẹ̀ ẹ̀ ẹ́ ti máa ṣe bẹ́ẹ̀ yẹ́s wọ́n ní wọ́n ti kó ìyàtọ̀ báyìí tó pawó ọ̀ pawó ti olú ẹ lọ ẹ dábẹ́ ẹ̀rú ẹ̀yìn abọ́ ẹ̀yìn bọ́ọ̀sì <laughs> so n tó lè ṣẹlẹ̀ àbí wọ́n á pọ̀rọ̀ ọlọ́ọ̀lọ́ là ń sọ ọ̀rọ̀ ànábì sallallahu alaihi wa sallam kọ́lá tó bá gbìyànjú láti dàrú òní máa tí ó di ọmọlẹ̀ tí ó di pọ́ sẹ́ńpẹ́ tó eléyìí jẹ́ bó ti ṣe jẹ́ mẹ́rin abẹ́lọ́run èyí tó ti dá nọ́ọ̀rù ní kálukú wa ọlọ́run dákun má bàjẹ́ èyí tó kù díẹ̀ káàtó ọlọ́run kọ́ wa tún ṣe ilẹ̀ Burkina Faso yìí báyìí tó ní kálukú nínú yín tẹ́ wà orí lẹ́ wá wà o ọlọ́run ọbẹ̀ ẹlẹ́dàá wa yóò pín orí kárí oníkálukú wa dáadáa tọ́lọ́ sì ti ṣe fún wa ọlọ́run bò ní bàjẹ́ èyí tó kú tá à ń tún wò ní dáadáa èyí tó tún dáa jùlọ tó dáa jùlọ tó dáa jùlọ ọlọ́run bò sì fẹ́ ní kọ̀ọ̀kan wa so ọlọ́run bò wá jẹ́ ká lè kéré òkò dé ọlọ́run jẹ́ ká lè kéré òkò dé ọlọ́run bá yọ fa àlùbáríkà sí sẹ̀nsẹ̀ oníkálukú wa ẹni tó ṣe sábàbí tá a fi wá sílùú yìí so tó yẹ pé wọ́n sọ bí àwàdà ọlọ́run sì fi gbà ipa àwà ọlọ́run kọ́ bá a san wọ́n lẹ́sàn-án rè dáadáa wọn ọlọ́run bá kọ́ má bàjẹ́ ètò ti dá lọ́rọ̀ wọn ọlọ́run jẹ́ ọmọ dá sí ètò kù díẹ̀ káàtó ọlọ́run ọba kọ́ bá wọn tún ṣe kọ́ dáa ju bí wọ́n ṣe lérò lọ oníkálukú wa àmánà lẹ̀sìn wa àmánà lẹ̀sìn wa ẹ jẹ́ ká mójútó kọ́mọ̀tọ̀wọ́ wa bàjẹ́ kọ́mọ̀tọ̀wọ́ wa yín gẹ́ torí pé ọlọ́run bí wa léèrè ńpa rẹ̀ tó bá dijọ́ gbẹ̀ndà òkè ya ọlọ́run kó sáwa náà ní sábàbí dáadáa أشهد أن لا إله إلا أنت أستغفرك وأتوب إليك